mẹ́fà kì í fẹ́ mọ́ni fún ẹ fẹ́ mọ́ni fún mi fẹ́ mọ́ni fún gbogbo wa. ilé ìfowópamọ́ alábọ́dé ti fẹ́ mọ́ni ní alábàáṣepọ̀ ìfowópamọ́ ayélujára tí ó gbàgbọ́ wípé gbogbo ènìyàn lẹ́tọ̀ọ́ láti láǹfààní sí káàdì ìgbàwọ́ ọ̀fẹ́ ààyè tó yá sí ìyáwó àwọn ìṣe ìfowópamọ́ ọ̀fẹ́ lọ́nà ìrọ̀rùn bíi owó sísan lóríṣiríṣi fífi owó pamọ́ tó nífọkànsí àti ọgọ́rùn-ún ìfowóránṣẹ́ ọ̀fẹ́ gba ẹ̀rọ ohun èlò fairmoney láti ayélujára sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lónìí láti láǹfààní sí àwọn iṣẹ́ ìfowópamọ́ ọ̀fẹ́ tí ò ní ìyànjẹ pẹ̀lú ilé ìfowópamọ́ alábọ́dé ti fairmoney. ó yá gbogbo èèyàn màmá bàbá ẹni tó tóbi ẹni tẹ́rẹ́ tàbí rùmùrùmù ṣẹ́ẹ̀ṣẹ̀ àpò mẹ́fà ni kò tiẹ̀ tàbí ẹyọkọ bọ̀rọ̀ gidi gbogbo yín la pè mọ nǹkan tọwọ́ rẹ bá bà kájọ ṣeré ìdárayá. ẹ dùn náà ẹ yẹ kí sáré sẹ́ẹ̀ ti di ẹ̀ mú náà. ẹ jẹ́ a lọ. gbogbo èèyàn la pèsè eré ìdárayá pẹ̀lú ohunkóhun tó lè fọ́kàn àtàrà lókun nínú ìdíje three crowns make fitness challenge amárata kébé ọlọ́gbọ̀n ọjọ́ forúkọsílẹ̀ lónìí ní www.femininelounge.com forward slash competition. three crowns milk healthy moms happy families. thirty twenty mo béèrè mẹ́ta gbà béèrè mẹ́ta thirty twenty. sọ̀sẹ̀ la máa ma jẹ̀bùn rere thirty twenty. kí ló tún ń dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó pe thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbì lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó owó tẹlifíṣàn fridge generator smartphones smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀múrẹ́ yóò máa pọ̀ sí i thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀mú lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fọwọ́ sí i. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ àdọ́pẹ́. ọpẹ́ ní fọ́lọ́run. tọ alihamdulilayi. ìbà ọlọ́run ìbà èèyàn o. bẹ́ẹ̀ni o. ó ní bàbá júbà òun tán ká tó ń bun èèyàn náà ní ìbá tiẹ̀. irọ́ ọlọ́run ní ilé ayé lẹ̀ ń lọ yìí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá délé ayé o ẹ páyà ẹ̀mí ọlọ́run o. kábíyèsí olódùmarè. ẹ páyà àwọn tí ò páyà ẹ̀mí ọlọ́run. kábíyèsí olódùmarè. kábíyèsí olódùmarè. Eh. bá a ṣe ń páyà ẹ. ọjọ́ ìbọn sọ pé mo fi rù yọ yín. bẹ́ńbẹ́lẹ́. Eh. <laughs> Eh, lásán ló pàwọn yẹn mọ hmm. pọ pé ẹyin ya mi òṣòrògà àpẹẹrẹ wọn yàgò olókìkí òru kìrìkìrì kankan kìrìkìrì. arúgbó aṣọ mọ́tò. lásán kọ́. Hmm. Ah. Hmm. ẹ wo lóòrọ̀ tòní àti gbébà fẹ́ni tó ni gbogbo olúborí ìbà ọlọ́run ni ẹ̀yin tó láyé abọ́ládé ní ká gbé ìbà tí yín náà fún yín o. ọlọ́run ló láyé o. mo ní àwọn tó kù ní ayé ló lọ kó o <laughs> tọ́rẹ́. o kó kọ́kọ́rọ́ lé àwọn kan lọ́wọ́. o sọ̀rẹ́ o sàárọ̀ Monday. èmi ọmọ àgbà. <laughs> ó kò ní àwọn kan lọ. ó kò lẹ́wọ̀n kan lọ́wọ́ ẹ̀yin àgbà ẹ̀yin ajú ní lọ. ẹ̀yin àgbà ẹ̀ òye ẹ̀yin àgbà ẹ̀ má rìn pé ẹ̀ má tó jọba síbi ìdòdòdò ọmọ ẹ̀yìn àjẹ ọgbọ́n òde ibì kan. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ọlọ́run apá àbí ọgbà wọlé ní ti tó dábàá. ibà ṣe kókó. yes. wá àjọpọ̀ tí bọ́m jẹ́ kápò sàn ni mọ̀rẹ́dì bó jẹ́ kápò kínní ẹjẹ́ á ní ìṣúgbẹ́ ara ìròyìn ìròyìn ni o mo ti bẹ̀rẹ̀ ń tèmi èmi ò àárọ̀ monday èmi ò mọ ṣẹ̀ṣẹ̀ dára dúró. ọmọ ṣe pé bíi tèmi náà ń wò ni nígbà tó ní àjọ pò àjọ wọ ẹnìkan kọ́ máa halẹ̀ mọ́ mi. kí ni rẹ rí. ọjà ìyá àjọ náà ni má lé oṣù òsì. abẹni tó sùn ò bá ní ilé wa láyé abẹni tó sùn ò bá ní ilé bẹ́ẹ̀ nìkan máa halẹ̀ mọ́ káyọ̀dé mi ibi abáti ẹ̀ ní kí gbégbé ọmọ gbé ibẹ̀ ni ó gbé àwùjọ fà á tí ó fi tóra wọn ah, ah. ìgbésẹ̀ ẹ <laughs> ìròyìn ní twenty twenty three nkànlẹ̀ kò gbẹ̀gbẹ̀ gbogbo ohun tí a sọ yìí sọrí gbogbo ń tá a jọ sọ yìí Tinubu ló sọ Tinubu ló wé ìròyìn fi gbé e gbogbo òwe ló sì gbé láàárọ̀ òní wípé Tinubu ọwọ́ abá ikú bàbá Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Lámìdí Ọláìwọlá wípé òun bàbá yìí wá súre fún mi hmm. kíní ìmọ̀fẹ́ tẹ̀rí sí i ah. twenty twenty three mo fẹ́ ṣe ààrẹ nàìjíríà hmm. ẹnìkan kan ò sì lè hamọ́ mi o ah. lẹ́yìn tẹ́yìn àgbà bá ti súre fún mi báyìí àjọwọ́ ni o. <laughs> gbogbo òwe ìròyìn ló kọ àmọ́ gbangba àta àwé ìròyìn ti délé san eh, eh, wọ́n ní twenty twenty three àwọn èèyàn ti sí gàngán lọ́rọ̀ yìí bá Jonathan wípé Jonathan tiẹ̀ lè àkókò rẹ̀ tó lè máa padà bọ̀ wá hmm. èyí tó parí ń jò níhùn àsìkò ti tó fún ọ sọ fún ọ bó o ṣe mọ́nú ẹgbẹ́ òṣèlú PDP hmm. kọ̀dà pọ̀ mọ́ APC kíkí ni wọ́n lè bá a ṣe é ṣe ní o hmm. ọ̀gbọ́n mi ni. Hmm. kábíyèsí olódùmarè Tinubu bó ṣe kúrò ní ààfin Ọ̀yọ́ lọ́dọ̀ àtàndá Lámídì Adéyẹmí kẹta ikú bàbá yèyí ọmọ ikú tí kò gbọdọ̀ pa bẹ́ẹ̀ náà wọ́n ní ọ̀yà ọ̀dọ́ Olúbàdàn tí ó gorí àpèrè ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí tí wọ́n sì ṣe yes àwọn alálẹ̀ ilẹ̀ ó tì ọ́ lẹ́yìn sí Tinubu ni bàbá bá gbéra bàálù wọn ó di Èkó padà hmm. ìròyìn yẹn pé wow wow ìta gbangba ìwé ìròyìn Vanguard fún tòní bí wọ́n ṣe kọ nù. ìròyìn orí ọ̀kẹ́rẹ́ koko láwo bá àwí fọmọ ẹni àgbọ́ onáàrẹ́ o ajúrawálọ́ ọ̀rọ̀ ìjàkadì mọ̀mọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n dìbò abẹ́nú láti fa ọmọ oyè jáde lẹ́ni tí ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ láti díje fún ipò gómìnà ní bí oṣù bíi mélòó kan sígbà tá a wà yìí Oyètọ́lá ó sọ fún Àrẹ́gbẹ́ pé eléèkú lọ́lọ́bẹ hmm. ó sọ pé yes òun lòún sì wà lórí àkóso hmm. Oyètọ́lá ni o hmm. ni wọ́n fà kalẹ̀ báyìí nípínlẹ̀ Ọ̀ṣun. àwọn alátẹ̀lẹ́yìn Àrẹ́gbẹ́ṣọlá nínú ètò òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ti ní àwa ò ní kò lẹ́gbẹ̀ẹ́ a ò nítorí ntọ́sẹlẹ̀ ká kúò ní ẹgbẹ́ ibi náà ni àjọmọ́ wà tí gbogbo ẹ̀ ó fi máa lọ bá a ṣe fi ọ́ lọ wọ́n wá yàwòrán kan síta gbangba ìwé ìròyìn punch fún tòní. ìwé ìròyìn hàn. èmi ò mọ bá a ṣe kà o àwòrán kìíní mo ṣe àti bẹ́ẹ̀ o ọ ti àwòrán sọnù ọ wà á ti ẹ mo ní ọba ń wò ó. irọ́ o irọ́ o. Ah, àwọn èèyàn ṣe mọ̀ ṣe báyìí náà ah, ah, àwọn èèyàn ṣe mọ̀ ṣe báyìí. má sọ àwọn ìròyìn mi nu o bá mi padà ní o kíkà ló ní ká o. <laughs> wọ́n gbé pósí síta eh, ẹ mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ torí pé ó yẹ kójú wa ti là jù báyìí lọ òṣèlú èyí ṣe pé bọ́ọ̀bọ̀ ọ̀pá bọ́ọ̀bọ̀ bùlẹ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn bá jọ díje fi gagbága. Ah, ah tẹ́nìkan bá fìdí rẹ̀ mi kì í ṣe pé ó ti kú ah. kò tí ì kú. èwo wá ní sun orí o ṣé orí. ṣé wọn sá kọkọ èèyàn kankan síbẹ̀. Ah, wọn yàwòrán wọn kọkọ ọbọ èmi o. ìgbà tó lo díngì rẹ láàárọ̀ yìí kò jí o rẹ jẹ sọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ni a ti gbé kó ah, sí o ọ̀dà ọlọ́mọdé àárín nǹkan tí ọ̀dà. nínú ìròyìn míì láàárọ̀ tí ò ní ibẹ̀ láti rí i pé wọ́n ní ìyá àgbà ara wọn ìyá o pé wọ́n ti ṣàyẹ̀wò fún ìyá ṣàlí. ìyá ṣàlí oh. mm, màmá Elizabeth. Mm. Ọlọ́run ó mọ mọmọ lára dá lágbára lọ́wọ́ ìlú jù àgbà ẹ àgbà wa dé ni kí kí ni. Eh, lórí Abba Kyari <laughs> eh, wọ́n tún ti síwèé kan àwọn nǹkan míì ẹgbẹ́ gbọ́n hmm. wípé oògùn olóró kan ti ń jẹ́ tramadol tó jẹ́ pé bí wọ́n bá gbé e lérí ìgbà owó rẹ̀ yóò tó three billion naira bí ni o yóò tó three billion naira hmm. ni wọ́n sọ pé ó déédéé pòórá lẹ́yìn ìgbà tí wọ́n ti rí tí wọ́n gbẹ́sẹ̀ lé pé oògùn yìí ìjọba lẹ́nìkan kan gbọ́dọ̀ ló hmm. oògùn wá dà wọ́n ní wọ́n sọ pé Abba Kyari hmm. wá ṣàlàyé lẹ́ẹ̀kan sí i àjọ NAFDAC ti ní ọlọ́run ò ní jẹ́ ẹ ṣe pọ̀nmọ́ jẹ o abọ́ládé kọ́ tẹ́tí ẹ̀ ọ̀kàtàmọ́ra ọ̀kàtàmọ́ra mọ́ra múra sí i. ẹranko pọ̀nmọ́ kan ẹranko pọ̀nmọ́ kan <laughs> mo ti rí lẹ̀. NAFDAC kìlọ̀ fẹ́yìn aláìmọ̀ jẹ pọ̀nmọ́ pé pọ̀nmọ́ kan tí wọ́n máa fi kẹ́míkà á ṣẹ̀jọ́ ẹ̀ pé àwọn èèyàn kan ò ná ní tí ì bá àṣèyàn o ó ṣeé ṣe kí wọ́n máa lu mọ́pọ̀nmọ́ fún yín o ìròyìn yẹn ń pè tọ̀ àní sì jẹ́ o ìta gbangba pọ́ǹtì ni ọkọ̀ sí. kọ́lọ́ntẹ̀ ṣàánú èèyàn ni ta ni jẹ́ pọ̀nmọ́ nílé rẹ̀ <laughs> níìsí ó ti fi tọ́ o lẹ́nu ó tẹ̀ wá tó pọ̀nmọ́ alágídí kan tẹ́ ń ta níìsí. kèrèkèrè. O bẹ́ẹ̀ kó dànù omi láti jẹjọ. kàárọ̀ <laughs> kò ní màmá alágídí ni ẹran gan le nígbà tí ń bẹ láyé. o fúnra ẹ láàyè màálù gan alágídí ni yóò le. yóò tọ́gì ẹran ni. <laughs> Ah. tọ́gì ẹran. Ah. ó yá káre ojú ọjà lọ́rẹ̀ẹ́ tajà ọjà rẹ̀. Eh. bá a bá sì padà dé ká láǹfààní láti wá fún yín láwọn ẹ̀kúnrẹ́rẹ́ gbáà hmm. gbogbo ìwé ìròyìn tó fún tòde ajá àbálẹ̀ ni o abọ́ládé ọmọ sàlámì adébáyọ̀ ọmọ bàbá tí ń jẹ́ fálékè ẹ káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun ẹ káàbọ̀ sínú ọjọ́ tuntun à ń padà bọ̀. ajá àbálẹ̀ ajá àbálẹ̀ kò sí ní tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kọjá òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o sì gba plọ̀tì kan sí lọ́fẹ̀ẹ́ babambari ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o pe zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o tọmọdé tàgbà ìlú àpòmù tóyin létàjèjì ìlú àpòmù tọ̀rẹ́ tìmùlẹ̀ ìlú àpòmù àjọ̀dún ọdún kejì ìgbàdé ọba alápòmùdé aláìlúwà ọba káyọ̀dé adẹ́nẹ́kàn àfọlábí atóyèbí kejì aago mẹ́wàá òwúrọ̀ ní ìbẹ̀rẹ̀ ètò láàfin ọba alápòmù lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún twenty twenty two tàwa yìí a ó ṣe ètò ìkówójọ two hundred and fifty million naira ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba ó dín mẹ́wàá náírà lára ètò àmúyẹ lọ́jọ́ náà ní àtúpalẹ̀ ìtàn rírun ìlú àpòmù àpòmù ọ̀kan gbòógì nínú ìran yorùbá àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ìtàn ọ̀jọ̀gbọ́n akin alao ọ̀jọ̀gbọ́n ṣiyan oyewẹsọ àti ọ̀jọ̀gbọ́n tayo adesina ni yóò jùmọ̀ ṣe àtúpalẹ̀ ìtàn ìlú àpòmù lábẹ́ alága his imperial majesty babatunde ẹni ìtàn ògúwùsì ọ̀jájá kejì ọ̀ní ifẹ̀ alága àti ọba alayé ọjọ́ náà chairman and royal father gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun alhaji ìgbóyèga oyetola lálejò àyẹ́sí pàtàkì special guest of honour ọlọ́fà àti ìlú ọ̀fà ọba muftau muhammad badamosi the royal guest of honour ẹ wá fowó yín ṣe àgbélárugẹ kíkọ́ ààfin ìlú olùkéde onímọ̀ ẹ̀rọ abbas soliu president Nigeria, Akpomu Descendants Union, National and in diaspora. Let your power flow. Ah, ìlú Ìbàdàn yóò tó gbàlejò rẹ̀ lẹ́ẹ̀kan sí. Apostle Ubani Kingsley, bàbá Adárúbọ̀, ó tó ń bọ̀ tàbí lẹ́ẹ̀kan sí fún ministers and workers conference and camp meeting. ẹ wá gbọ́ àwọn àṣírí ọjọ́ tó ti pẹ́. àwọn wo ni àgbà mẹ́rìnlélógún o. Ah! ǹjẹ́ àwọn ẹ̀mí èṣù kan wà tí wọ́n lágbára ju sátani lọ. wednesday february twenty third ni yóò bẹ̀rẹ̀ títí wọ saturday twenty six february twenty twenty two. ìsá òru láti bẹ̀rẹ̀ ní twenty third ṣùgbọ́n twenty four àti twenty five lecture láàárọ̀ aago mẹ́sàn-án àti ìsá òru lọ́jọ́ méjèèjì. ọ̀gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ gbẹ̀mú gbáà ní sátidé o twenty six february twenty twenty two bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òw òwúrọ̀ ministers and workers conference ni ó máa ti lágbára jù ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yóò wà fáwọn ọmọ ìránṣẹ́ ọlọ́run àti àwọn opólọ́jọ́ náà. oúnjẹ ọ̀fẹ́ yóò wà lọ́jọ́ sátidé. ní lẹ́sẹ̀kẹsẹ̀ cathedral opposite ìbàdàn grammar school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn reverend amos akíndélé arúgbóra kẹ́hù àti dr paul ọ̀bádàrẹ lágbàtẹ̀rù ètò apọ́tù and barrister tó dé ti olúwa ní lẹ́sẹ̀kẹsẹ̀ lólùgbàlejò telephone zero zero five zero two seven two two five nine jésù oníṣẹ́ ìyanu retí yìí o ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́tóní tónítóní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kàn fáàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n agbára ẹ̀mí mímọ́ holy ghost power crusade olúyọ̀lé àpáta ọdún ọ̀nà àti gbogbo agbègbè ẹ̀ ẹ̀mí ọlọ́run alàyè nínú ayé wòlíì olúfẹ́mi òní fẹ́ ṣiṣẹ́ agbára nípasẹ̀ sọ̀rọ̀ àkórí ìsọjí tó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday twenty two the friday twenty five nínú oṣù kejìlá aago márùn-ún ìrọ̀lẹ́ when is world cup nígbà tí ọ̀rọ̀ rẹ̀ dé ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu àwọn wòlíì bẹ́ẹ̀ mú gbogbo ọmọ ológo jáde kúrò láàmú nígbà tí ọlọ́run bá lo prophet samson ilé sọmi pẹ̀lú àwọn olórí ẹ̀mí bíi ọ̀pẹ́yẹmí madu esther palẹ̀mọ́ tolú ibi tó yẹ táíwò ogun bíi mayo wali onísọjí ni prophet olúfẹ́mi òní open field united african methodist church primary school ẹlẹ́jà bobby bus stop opposite movers filling station one ìbàdàn làwọn ti pàdé lọ́jọ́ wednesday àti thursday láago márùn-ún ìrọ̀lẹ́ ìṣòro ni lọ́jọ́ friday twenty five bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ o csc mọ́tẹ́tọ̀ pílà ló ṣàgbàtẹ́rù ẹ̀ ní ọlọ́run pàṣẹ sọ́jí yìí fún gbogbo ẹni tó bá wà ló máa ní testimony gbà bẹ́ẹ̀. ẹ jẹ́ ká lọ fún ìgbádùn kájàyé rúra. pẹ̀lú òní àgbà ayọ̀ ajẹ́wọlé ní àgbà mc nineties pẹ̀lú mc slay. ó ti ṣe tán. kingsline travels and tours nílé iṣẹ́ tá a máa pẹ̀lú ìrọ̀rùn. Oh. <laughs> seven days mega european tour tá a ti máa jẹ ìgbádùn falala falala nípasẹ̀ iléeṣẹ́ alálùbáríkà yẹn kingsline travels and tours gbogbo àwọn ìrìn àjò afẹ́ tá a ti rìn tẹ́lẹ̀ ìrọ̀rùn ni pẹ̀lú owó péréte àti ìfọ̀kànbalẹ̀ ó yẹ ẹ jẹ́ rìnrìn àjò fún european tour tọdún yìí pẹ̀lú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú láwọn bíi ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà mc 1990s. tó fi mọ́ mc slim láti ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ kàn sí gbogbo social media platform tó jẹ́ tàwọn comedian wọ̀nyí òun tẹ̀ bá wá fẹ́ mọ̀ nípa seven days mega european tour ẹ lè kàn sọ́fíìsì kings fly tó wà ní ten eighteen and nineteen local plaza lẹ́gbẹ̀ẹ́ polaris bank oríta challenge ìbàdàn tàbí branch office latmore building new garage abẹ́òkúta road àpáta ìbàdàn zero nine zero six one one zero zero zero five two whatsapp zero eight zero eight six eight five six eight six eight gbogbo àlàkalẹ̀ àti òfin covid látẹ̀lé o december ọdún yìí la máa lọ ó máa lóyin lá ládùn. ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣètọ́rí pé mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè sí ìjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́. ẹ̀mí mímọ́ wá. hallelujah ọjọ́ ìdàpọ̀ ẹ̀mí mímọ́ àdúrà olódodo tí ń ṣiṣẹ́ agbára ní Saturday March twelve yóò jẹ́ nínú ìpàdé àdúrà ọlọ́gbọ̀nrẹ́gànnà sí ẹ̀ka Bible Study Unit CCC Goshenland Cathedral àkọ́bẹ̀ Ìbàdàn gbé kalẹ̀ gbogbo ènìyàn pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ túyàyà wá gbàdúrà àgbàyọrí tí ń ṣe bí mọ̀nà wá pẹ̀lú àkòrí ìdàpọ̀tì ẹ̀mí mímọ́. yes Holy Spirit will be moving mightily in the six hours prayer stretch in the fellowship of the Holy Spirit coming up on Saturday twelfth March twenty twenty two by nine a.m. to three p.m. Jesus Christ will be answering to building and rebuilding prayer altars. Ètí with the Holy Spirit, Holy Spirit baptism and so much more. Ọ̀pẹ ní ìfàmì òróyàn. Lolúwa yóò lò ní Sátọ̀dé ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two. Láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán. Venue Celestial Church of Christ, Goshenland Cathedral, along Gbenagas, Kọ́lápọ̀ Ìṣẹ̀lá GRA, Àkóbọ̀ Ìbàdàn. A máa ṣàfihàn ètò àdúrà yìí lórí Goshenland TV lórí YouTube for inquiries zero seven zero three seven three nine two nine six three. Ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ fún ìdàpọ̀ ẹ̀mí mímọ́ má sílẹ̀kùn o. Ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musa mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o kò ṣe é gan. kò ṣe Vivo herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa Mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six Mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn Mustapha ọkọ̀ ibà láyé olúgbọ́n bó dọ́gbọ́rùn méje a ò máa fìwé lórí. sọ́kọlá ara ń kọrin rere kí olúgbọ́n àtàrẹ̀sà láwùjọ wa wọ́n gbélé ayé ṣe rere ni ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó dà àbálàjọ tọ́nàrẹ́bù Abbas Adigun agbóhórìn fi mú ọ̀rọ̀ àwọn tó ń rè sojú làbújá lọ́kùnkúndùn tó sì ń fi joojúmọ́ dẹ́rìn pẹ̀kẹ́ wọn pẹ̀lú ìrónilágbára àtìgbàdégbà ó dé bó ti dé o ọ̀nàrẹ́bù Abbas Adigun agbóhórìn fẹ́ ṣètò ìdánilẹ́kọ̀ọ́ Federal Constituency kó ní kálukú ó lè ní iṣẹ́ kan gbòógì láti rọ́wọ́ mú lọ Monday sí friday february twenty one títí di february twenty five ní tabantari hotel Elekuro, Ibadan. láti aago mẹ́jọ òwúrọ̀ sí márùn ìrọ̀lẹ́ ìrónilágbára tó hẹ̀rẹ̀ǹtẹ̀ yóò máa wáyé ní sátidé february twenty six ní pápá ìṣeré cac grammar school àpẹ̀rìn oníyèrè ìbàdàn láti aago mọ́kànlá òwúrọ̀ abbas adigun agbowórin òkú àṣepamọ́ èrè rẹ̀ ń bọ̀ ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra Ibadan. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka onítèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún un. bó o ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà ẹ àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february fresh títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark eight series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàárín àyájọ́ ọjọ́ valentine valentine àṣekágbà àríyá olùkọ́rọ́jú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì máa fún àwọn olóríire oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkọ́rọ́jú grand finale ọjọ́ àṣekágbà ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó dùgbà ìbàdàn telephone zero eight one three two three seven five six six six la plan let's go there. ẹ tún bẹ́ẹ̀ tí fẹ́lẹ́ jù kan yìí orí òkè òmìnira tó wà ní DSTV roundabout Akala expressway odò ọ̀nẹ̀lẹ́wẹ̀ ń bàdàn ló tún ń pẹ́ gbogbo ènìyàn síbi ìsọjí iná agbára òmìnira ẹlẹ́ẹ̀kan lóṣù mẹ́ta mẹ́ta ni tó máa ń wáyé fún ọjọ́ márùn-ún gbáko March one títí di March five twenty twenty two lòmìnira tún kó fi orin ayọ̀ sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ̀ lápapọ̀ rí ẹ̀ níbi tí ọlọ́run ìpè Bishop Dr. Caleb Olóyèdè àti màmá wa Lady Evangelist Modúpẹ́ Olóyèdè tó ti fẹ́ jù màmá jẹ̀mú agbára gbẹ̀nìríjà kẹ́rù òbò níjà ti ń ṣiṣẹ́ agbára lórí òkè òmìnira Tuesday ọjọ́ kìíní títí di Saturday ọjọ́ karùn-ún twenty twenty 22. two ló máa wáyé o bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ sí aago kan ọ̀sán lọ́jọ́ kọ̀ọ̀kan lórí òkè òmìnira DSTV roundabout Akala expressway odòanilẹ́wẹ́ Ìbàdàn ogun ọ̀sẹ̀ ìdíyàjá nígbà tó lọ́rùn bá ń lo evangelist Joshua Olóyèdè Reveniyi Ọ̀làdìmẹ́jì Reven Ayọ́níyì Pastor Délé Adégojù Pastor Michael Odùọlá evangelist Mrs Dasola Akínpẹ̀lú àtàwọn ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí jàǹkàjàǹkà tí ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ màmá wa ajínrere obìnrin mo dúpẹ́ Olóyèdè mama ògo ni ó gba gbogbo ènìyàn lálejò zero eight one six eight one three one five seven six gbogbo ènìyàn ayọ̀ ẹ jẹ́ ká jọ pàdé ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán géere pérégedé dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ìṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amárokùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fún tẹlù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó ajàfẹ́tọ̀ọ́ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀ọ́láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ ayọ̀ wà ń bẹ̀ ni. Òrùsílò alágbàpá ògo ti rán ọ̀pọ̀lọpọ̀ ògo lọ síbojì àwọn ògo tó yẹ kó máa tàn yòó wá ń wò bẹ́ẹ̀ ẹni àjítọ̀nà wò wádẹni tó ń wòran síbẹ̀ àwọn tí wọ́n rán láti pa ògo àwọn ènìyàn lápasáyé òsinmi ó máa ṣe o ọ̀pọ̀lọpọ̀ ògo tó yẹ kó bú jáde làwọn alágbàpá ògo ti pa ògo náà èé ṣe tọmọ ológo wa dọmọ olófo agbára tó mú jábèsì lógo lò ó sì ń bẹ láàyè o ẹ̀dà gírrrr bọ̀ wá sí òru sílò ní the apostolic church nigeria sílò district ìbàdàn area àkórí oṣù yìí ni alágbàpá ògo na glory assassin. ògo mi dìde. venue tsn sílò district center behind alexander hotel abanla ológun ẹrú ẹlẹ́ ilé ìbàdàn date wednesday twenty third sí friday twenty fifth february two thousand and twenty-two time ten pm every day àwọn olórin ẹ̀mí ni tataye blessing oyè bámi jẹ́kẹ́ ìwọlóye sista kàkàkí olódùmarè brother ezekiel kọ́mọláfẹ́ àti sakoforola elébèdé ministry pastor j ofapamigbe aka babadu wonder and other anointed men of god pastor zedo olùgbọ́fẹ̀ jp ìbàdàn area superintendent and metro chairman pastor dr iyes awojide jp lọ́nà territorial chairman and tsc mvp ògo rẹ̀ ó bù jáde jesus is Lord chicken by nature iléeṣẹ́ tó ń tà tó ń sè tó ń gé adìẹ kọ̀ǹpẹ̀kọ̀ǹpẹ̀ fún títà pẹ̀lú mọ́tótó chicken by nature ọ̀rẹ́ gbogbo nìyẹn tó ní ìnáwó tó fẹ́jú ṣe iná òde àríyá dídá táwọn tó mọ iye adùn àtàǹfààní tí ń bẹ lára adìẹ ń bá wọn dòwò pọ̀ mọ́dúnbádé tàbí kẹ̀ àwọn gbajúgbajà aláṣẹ kẹtìrà ní wùtìwùtì ni wọ́n ya lọ sílé iṣẹ́ chicken by nature láti ra adìẹ lálàtà àti lálàpàjẹ adìẹ tí wọn kì í ṣe adìẹ àtìlẹ̀ òkèèrè wá èyí tí ó ti kẹ̀ dòmùdòmù kó tó wọ̀lú rárá o ẹ̀wẹ̀ ìlànà tó bá òfin chicken by nature irinṣẹ́ ń tó ń gé adìẹ tí wọ́n légelége wọn kì í fa ọrùn adìẹ tú pata adìẹ tó bára lọ́dọ̀ wọn àlàálì ni èyí gan ló mú tí wọ́n yàtọ̀ síti bò bó bá ṣe ta tó fẹ́ sebẹ̀ tó fẹ́ pata sọ́kọ tàbí sàríya orí kádùn chicken by nature ni kò ti lọ ra ojú mi da frozen chicken frozen turkey gizzard odidi ẹdẹ àtàyè ẹ ẹ yá yàgò fún turkey àtàdìẹ tó ti pẹ́ lórí omi ó léwu fágọ̀ ara rẹ̀ máa bọ̀ tààrà sí contentment filling station agbowó area nílùú wo àti gbogbo àyè tó bá ti rí chicken by nature lára pátákó àfinimọ̀nà telephone zero zero two nine eight two two seven one two zero zero two nine eight two two seven one two chicken by nature we are truly natural. yeye agbẹ́dẹ́gbẹ́yọ̀ fresh fm mọ́mídì o ayẹyẹ èyí gàlágàjù five in one events, ni àwọn jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dr chief mrs olutayo fani tí o kele ọlajẹ bi ló sì ní ẹ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálẹ́ kọ̀kọ́. book launch lálẹ́ kejì. launching of foundation lálẹ́ kẹta. inauguration cooperative society lálẹ́ kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti bá garaji ìbàdàn láti ṣe bẹ̀rẹ̀ la gomẹ wɔɔrɔ dalẹ kɛlɛlɛ. àwọn olórí wa lọ́jọ́ yẹn ni fẹmú la kásá. báyé kọrẹsì. u kọlẹ agadi sẹgbẹlẹ jésù. a ti kore de daniel. ankara taamu a ti paasi ni fi sara ti wọlé. four thousand naira lọ gbamẹ́rin. èèyàn gbọ́rù tó bá kọ́kọ́rọ́ so gbẹ̀bù tó jọjú. asọ́mọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yín ká yé fẹ́lẹ́ mọ́ olùgbàlejò àgbà a máa retí yín o. ajá balẹ̀ ajá balẹ̀. àròpẹ́ bẹ́ẹ̀ bá wojú aago aago mẹ́sàn-án ti gbélé gbọ̀ngàn yes ajá balẹ̀ lórí ìkànnì tó ń kilẹ̀ falafala ajá balẹ̀ yín lórí Fresh FM radio one oh five point nine lẹ́ẹ̀bàdàn òun rèé o àlàyé bàbá ọ̀rọ̀ ni àwọn ìfáàrà tó dúró bí àkòrí ń tẹ́ ẹ gbọ́ ká tó lọ sójúde ọjà àlàyé abẹ́ àbúradẹ rèé ẹjá bẹ̀rẹ̀ sí ní ṣá sí ilé tí gbọ́ lọ́kọ̀ọ̀kan èjèèjì ìrìn àjò ajá balẹ̀ lọ tààrà sójú ìwé ìkeje ìwé ìròyìn Vanguard fún tòní o ọ̀rọ̀ epo epo epo bẹntiró eléyìí tí lọ́bọ̀lọ́bọ̀ ti fẹ́ mọ́ ti díẹ̀ yọ báyìí látàrí ọ̀rọ̀ epo pàápàá jùlọ epo tí ọ̀dà tí wọ́n kó wọ̀ lóúnjò ní tó sì ti fẹ́ jẹ́ kí epo ọ̀dọ̀ wọ́n láwọn apá ibì kan ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àwọn tọ́rọ̀ kàn nídìí epo yìí ti sọ pé lágbára lọ́wọ́ elédùà kínní òun kò ní pẹ́ wá sópin tó fi jẹ́ pé ńgbà tá a bá fi rópin oṣù tá a wà oṣù kejì February yìí gbogbo pinpinpin ó ti pin mọ́ ẹni eh, táwọn èèyàn ń fojú winá lórí ọ̀rọ̀ epo àná òde yìí lọ̀rọ̀ ń fojú hàn o wípé epo tí ọ̀dà tó wọ̀lú ńjò ní tó sì fi á jẹ́ kí epo ọ̀wọ́n fẹ́ dọ̀ wọ́n láwọn ilé epo orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìwádìí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ńgbà tá a bá fi rí òpin oṣù kejì tá a wà nù rẹ̀ yìí lọ́dún 2022 yìí ìṣòro ọ̀hún yóò ti jẹrùkún gbàgbé ìwé ìròyìn Vanguard eléyìí tó fi mú fílẹ̀ lọ sígboro lọ́sàlàyé ntí aráàlú ń fojú winá lásìkò yìí ọ̀pọ̀ aráàlú àtàwọn tí ń lo epo fún nǹkan àbí nǹkan ni wọ́n ti sọ pé àwọn ò mọ ohun ìjọba ń dúró dè tí wọn ò ti fi ìfìyà jẹ àwọn tí wọ́n lẹ́bọ lẹ́rù nídìí epo burúkú tó wọ̀ lóúnjẹ òní tó à ń mú kí ìlálàṣẹ ọmọ bá aráàlú nídìí àtìrẹ́polò àmọ́ ṣẹ́rí ẹni tí í ṣe alákòóso gbogbogbò fún ẹgbẹ́ àwọn alágbàtà epo tí wọ́n jẹ́ olómìnira National Operations Controller fún Independent Petroleum Marketers Association of Nigeria IPMAN Mike Osatuyi ńgbà tí ọmọ fìdí ẹ̀ múlẹ̀ fún ìwé ìròyìn Vanguard ó ní lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ní ọ̀dà bẹ́ẹ̀ ń pé epo tó pín yíká ika orílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àwọn náà tí wọ́n sì ní ibùdó ìgbọ́n kó tá a mọ̀ sí depo ó ní wọ́n gbà ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n máa pín epo fáwọn èèyàn tó jẹ́ tiwọn àwọn outlet tiwọn ju pé kí wọ́n kàn fọ́n ká sọ́dọ̀ tolórí tẹlẹ̀mù ó ní ń fa ọ̀wọ́n lọ́wọ́n yìí lásìkò inú ó ní àmọ́ a rò pé ńgbà tí òpin ó bá fi dé bá oṣù kejì yìí lágbára lọ́wọ́ elédùà ìṣòro elépodé yóò ti jẹrùkún gbàgbé oníṣẹ́ bí ìjọba tiẹ̀ ti sọ pé àbàtẹ̀jálá epo tó lé bílíọ̀nù méjì two point one billion litres ti epo bẹntiró làwọn ti gbé wọ̀lú onígbà tí abba sì fi rí òpin oṣù tá a wà yìí tó kù ọjọ́ mẹ́jọ yìí ó ní wàhálà ọ̀hún yóò ti di nǹkan ìgbàgbé bákan náà lọ̀gá àgbà ńlé iṣẹ́ iléepo kan Adétúnjì Oyèbánjí ó ó ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní a nílò ọjọ́ díẹ̀ sí o láti mópin dé bá wàhálà táwọn èèyàn ń fojú winá lásìkò yìí báwọn eléyìí ṣe ń sọ tiwọn lọ́wọ́ bẹ́ẹ̀ la ni tí ṣe alága ìgbìmọ̀ tẹ́kótó ilé ìgbìmọ̀ asòfin lórí ọ̀rọ̀ epo lẹ́lẹ́kàǹkà Abdullahi Gaya Abdullahi Gaya tó sọ̀rọ̀ láti House of Representatives lánàá òde yìí sọ pé ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì gan ti ṣe tán wọ́n ti parí gbogbo ètò láti ṣèwádìí lọ́dọ̀ àwọn òǹgbépo wọlé importers tó gbé epo burúkú tó wá ń dá wàhálà sílẹ̀ lásìkò yìí tí wọ́n gbé wọlé àfẹ́wádìí wọn ní agbára lọ́wọ́ elédùà ní agbára lọ́wọ́ elédùà nígbà tí yóò bá fi di ọjọ́ ìṣẹ́gun ọ̀la tísídẹ̀ẹ́ ni ó ń sọ wọn o ẹ ti gbélé gbọ́ ẹ gbúrò gbọ́ wa ń gbà bá bẹ̀rẹ̀ ìwádìí tọ́lá gba ń pa importers àwọn importers tó gbé epo képo wọ̀lú fún wa ìròyìn yẹn jò bẹ́ẹ̀ lọ mọ́yà ka díẹ̀ ńgbà ó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ni ẹ̀yin náà ẹ gba balance ẹ̀ lójú ìwé keje Vanguard fún tòórọ̀ yìí. ńgbà tó ti jẹ́ pé ọ̀rọ̀ tó kan gbogbo wa náà ni ọ̀rọ̀ ti epo bó ṣe káwọn ń lè bínú mhm. lè bínú sí ọ. àbí torí pé kí ni ó tiẹ̀ bí ọ́nú nígbà nǹkan ò mọ̀ ṣe ọ́ ah. ọkà ni oyin epo ò lè bínú. ilé ẹ̀ tún ti ń ṣiṣẹ́ ìní tó ń mutú ti ń ṣiṣẹ́. Hmm. Ah, bàbá gbọ́ mi mi ò gbọ́ o ah. ẹ̀tọ́kì ọ̀dà. ẹ jẹ́ kémi ó sọ lágbo tí òṣèlú kí n bẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ ọmọlúàbí wọ́n di ìbò abẹ́núnú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ sátidé ìjẹta owó ẹ o àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n ní bígbà tí ògúlùtú bá bọ́nú omi káló tààrà rọ̀ ọ́ àràrọ̀ àwọn aráàlú àtàwọn olóṣèlú pẹ̀sẹ̀ lẹ́yìn tí wọ́n ti káyà sókè tí wọ́n mọ̀ pé àbí gudugbẹ̀bùkù ló fẹ́ jálẹ̀ ní ìpínlẹ̀ náà ni gómìnà Adégbóyèga Oyètọ́lá ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́mọ̀mọ̀ gbá gbogbo ìbò lọ́wọ́ ti gbálẹ̀ ti gbálẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ níjọba àbílẹ̀ bíi ọgbọ̀n tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun débi wípé ìṣe nílẹ̀ mọ́ po lákòókò tí wọ́n di ìbò abẹ́nú ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wọ́n ní ìbò tó gbé Oyètọ́lá wọlé wọ́n ní ìbò ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méjì okòólé méjì àti pẹ́sẹ́pẹ́sẹ́ two hundred and twenty two thousand one sixty nine votes wọ́n ní ló fi fi ẹ̀yìn Adéòtí Moshood Ọlálékan jẹ́lẹ̀ lẹ́yìn tóun náà ti jẹ́ akọ̀wé àgbà fún ìjọba àpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí àti ọ̀nàrẹ́bù Yusuf Sulaiman Lasun lẹ́yìn tí í ṣe igbákejì alága lẹ́gbọ̀n aṣojúṣòfin tẹ́lẹ̀ rí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìkéde ń Adeoti ìbò tóun rí ọjọ́ ẹgbẹ̀rún méjìlá ó lé díẹ̀ àti ẹni tí í ṣe ipò kẹta náà lásún wọn ni ọ̀tàlénírínwó ìbò ní ìbò èyí tí ó gbé wọlé mẹ́ four hundred and sixty thousand votes gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní gbogbo aráàlú tó ti bẹ̀ sí káyà sókè tẹ́lẹ̀ ìní ara wa tù wọ́n pẹ̀sẹ̀ o lẹ́yìn tí ìbò yìí ti wáyé tí wọ́n sì kéde àwọn èèyàn tí wọ́n ń fò fọ́pẹ́ àwọn èèyàn tí wọ́n fìdí rẹmi òun kà kò ti gbà fún ọlọ́run ọba nígbà tí ó ń ṣe yàtàyòtò lẹ́yìn tí wọ́n ti kéde rẹ̀ wípé ó ti fẹ̀yìn àwọn tó kù jẹ́lẹ̀ o nínú ìbò gómìnà gbóyèga oyètọ́lá ó ti nawọ́ rẹ̀ sí gbogbo àwọn èèyàn tí wọ́n jọ dù ó ní eléyìí ọ̀rọ̀ ìmọ̀lẹ́bí ni lọ́rọ̀ ìbò táàdì eléyìí èsè e ìjà kì sì ṣe tí yóò pín wa níyà nínú ẹgbẹ́ òṣèlú APC akànfi dárawò náà ni ká lè bá a mọ̀ bí ntọ́nkàkù tá a bá jọ wọn nínú ẹgbẹ́ ṣé wọn ni tá a bá fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ ọ̀yẹ̀kẹ́lẹ́gbẹ́ kọ́mẹgbẹ́ ara wọn o ẹgbẹ́ omi kọ́ni náà ó ní àmọ́ gbogbo bíi ti wá wù kó rí gbogbo yín ìyìn tí bá wà ń bí nínú ẹ̀mọ́ ilẹ̀ bínú mọ́ ọlọ́run ọba kúkú ti jẹ́wọ́ ẹni tó fẹ́ ẹni tó wù ọlọ́run ọba ló ti yan ẹ̀mọ́ jàjà ń pata kàkà mọ́ báyìí ẹ jẹ́ kí afọwọ́sowọ́pọ̀ kájọ gbé ẹgbẹ́ òṣèlú yìí débi èbúté ibi tí ó ga torí pé ìbò ń bọ̀ lọ́nà o a ò sì gbọ́dọ̀ lọ sínú ìbò pẹ̀lú gbóngbóngbóng nínú ọkàn wa kí nǹkan mọ́bà wá jájọ wà lójú nígbẹ̀ngbẹ̀yìn ó sọ ọ́ pé ìṣàkóso tóun bá bọ̀ ìṣàkóso etí yóò kò ní mọ́ra dáadáa ní all inclusive iná ni tóun ó ṣe tóun ó sì pín gbogbo èrè òǹkàkù fún bí ṣe òǹkàkù bọ́ bá ṣe rí nínú ẹgbẹ́ òṣèlú APC gómìnà Gbóyèga Oyètọ́lá ló ṣe àlàyé yìí ní kété tí ó ń tẹ́wọ́ gbà pé tó mo gbà mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó sọ yìí pé èmi kìíní tó kàn mo dúpẹ́ mo mọ̀ pé kì í ṣe mímọ̀ ṣe mi bí ó bá jẹ́ pé àánú ni mo rí gbà ní kété tí gómìnà ti ìpínlẹ̀ Kwara tó bá wọn darí ètò ìbò abẹ́nú èyí Abdulrasaq Abdulrahman tó kéde tán ó ṣe àpèjúwe jíjáwé olúborí tó jáwé olúborí wípé eléyìí ti fi hàn pé àwọn èèyàn sì ń bẹ lẹ́yìn mi ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n rí bí mo ṣe ń ṣe wọ́n mọ̀ wípé èmi ò ń ṣèṣe pé kòńkò là wá sójú pé ẹnikẹ́ni tó bá ti wà ní ipò àṣẹ kó máa rántí wípé àbọ̀ wàá bá ní gbogbo iṣẹ́ tó o bá ṣe báyìí ó tún padà wàá bá àwọn èèyàn onídàájú ṣáká wọ́n rí ní tí mo ṣe wọ́n sì mọ̀ wípé ó tọ́ láti tún tì mí sí iwájú lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká jọ ṣe kínní ọ̀hún ò ní bàjẹ́ ìbò abẹ́nú ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn tún ti fa Gbóyèga Oyètọ́lá gómìnà bẹ̀ kalẹ̀ pé kó lọ díje lẹ́ẹ̀kejì. tọ́ lágbo òṣèlú ẹ jẹ́ à lọ sí Ọ̀yọ́ Aláàfin òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dé ọmọ Tàtìbà láàfin Ọ̀yọ́ ààfin ìṣẹ̀ǹbáyé ń bi tí bàbá ikú bàbá yèyé Àtàndá Lámídì Adéyẹmí kẹta tí ó ti ń jọba pàṣẹ ojú ìwé kẹwàá Vanguard ni wọ́n kọ sí aṣíwájú ẹgbẹ́ APC ní Nàìjíríà tó fìgbà kan jẹ́ gómìnà lẹ́kọ̀ọ́ tó wá tún fẹ́ di ààrẹ ní Nàìjíríà lọ́lọ́rìí bá bàbá lálejò láàfin ó sì sọ̀rọ̀ ilẹ̀kùn Bọ́lá Tinubu ni o ìròyìn ọ̀rẹ́ ní ẹ̀kún kẹ́kẹ́ twenty twenty three ń kànlẹ̀kùn gbàngbàn Tinubu ti sọ pé mo ti ṣetán láti fi rin kanrin pẹ̀lú ẹnikẹ́ni bọ́dì tó bá ní okùnbi tí ń gbègbà lórí èròǹgbà àti di ààrẹ yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ APC senator Bọ́lá Tinubu àná òde yìí òun náà ni ó sọ̀rọ̀ sí ìgboro ayé sétígbọ́ gbogbo ọmọ Nàìjíríà pé òun ti ṣe tán o láti fi egun kegun fínrin pẹ̀lú ẹnikẹ́ni tó bá ṣe tán àti da òun lágbo dàáná lójúpọ̀n ní èròǹgbà òun láti di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́dún tí ń bọ̀ yìí twenty twenty three tinubu ní ṣàlàyé gbogbo eléyìí àlàyé bí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí àlàyé láòkò eléyìí tí ọlọ́rin ṣe ẹlẹ́mbẹ̀ láàfin ṣe kábíyèsí aláàfin ti ọ̀yọ́ ọba lámìdí adéyẹmí kẹta yàtọ̀ sí eléyìí tinubu náà dáàfin ó dé ọ̀dọ̀ ẹni tí í ṣe olùbàdàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn pé yóò jókòó sórí àpèrè òun bàbá Lékan Balógun wọ́n ní ó débẹ̀ náà láti sọ àwọn ọ̀rọ̀ kan àti láti béèrè fún ìwúre wọn o àmọ́ láàfin ti Ọ̀yọ́ ńgbà tí Tinubu débẹ̀ àwọn ọ̀rọ̀ jábọ́ bẹ́ẹ̀ làwọn èèyàn má ti ọkọ kábíyèsí náà sọ̀rọ̀ o àmọ́ kó tó dànà ṣe é rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí pé nínú oṣù kínní tọ́ náà ni Tinubu ti kọ́kọ́ lọ́ọ̀rì ACN lẹ́ńbẹ̀hùn sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà muhammadu buhari ní àpátápàrà agbára wọ́n ní tópò ńlọ rèé ṣe ní ààfin agbára àbújá lọ́dọ̀ muhammadu buhari ni láti fi tó wọn létí pé a kì í ṣòṣà lódò kí làbẹ́làbẹ́ ọmọ mọ̀ òun fẹ́ẹ́ dupò ààrẹ o òun ó gbà pò tí ìbò bí ààrẹ o ní twenty twenty three ntòun lọ rèé sọ fún ààrẹ muhammadu buhari kọ́mọ́ bá wọn lójijì òun lè léyìn lóṣù tó lọ january àmọ́ ńgbà tí ń sọ̀rọ̀ ní ààfin Olúbàdàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní ilẹ̀ Ìbàdàn bàbá Lẹ́kàn Balógun wọ́n ní aṣíwájú ẹgbẹ́ APC tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ ó ṣàlàyé lọ́dọ̀ bàbá Lẹ́kàn Balógun pé ẹ wo bàbá mo wá gba ìwúre lẹ́nu yín ni mo wá fún ìfọ́sọ́pọ̀ e yín ni mọ̀ wá fún àmọ̀ràn yín lọ́lọ́kan ọ̀jọ̀ kan ni torí pé èèyàn kì í ṣòṣà lódò kí làbẹ́làbẹ́ ọmọ mọ̀ ẹ̀yin náà ni afaratì bíi bàbá bàbá tí ẹ lè bá wa fi ìre bá olódùmarè sọ̀rọ̀ tí ó sì gbọ́ láti ahọ́n yín tẹ́sí tún gbé mọ̀ràn àtàtà kalẹ̀ ẹ wá gbọ́ o àti tẹsẹ̀ bọ eléyìí ná kò sí iye ìnínilára ìwà kánámọ́ni lọ́rùn ìhalẹ̀ mọ́ni eléyìí tó yẹ lè jẹ́ káwọ́ ó ṣẹ́rí padà sílé lórí ìrìn àjò tá a ti mórílẹ̀ yìí o wọ́n ló sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ ni èyí tá a ti mú lọ́wọ́ yìí sísọ làásọ <laughs> wọ́n ní lọ́mọgbéra o ó di ọ̀yọ́ aláàfin nígbà dọ́dọ̀ bàbá kábíyèsí aláàfin ti ìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Lámìdí Àtàndá Adéyẹmí kẹta tí wọ́n tún sọ ń bẹ̀ náà ni pé bàbá àti dé o adé o àwa gba èrè lẹ́nu yín a sì fẹ́ jẹ́ kẹ́ ẹ fún wa lọ́rọ̀ àmọ̀ràn oníyebíye eléyìí tí ó jẹ́ kí ìrìn àjò wa kọ́yọ̀ kululu tá a fi ní sí ṣe ẹ̀ bá a bá wọn irun mọ́lẹ̀ sọ̀rọ̀ kí wọ́n jẹ́ kí kinní kọjá àyúnlọ àyúnbọ̀ tí ọwọ́ ń yún ẹnu o kí ìkọ́ kankan sì mọ́ kọ́ wa lẹ́sẹ̀ lórí ìrìn àjò tí a tẹsẹ̀ bọ̀ yìí wọ́n ní Tinubu sọ pé bá a bá wá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn bíi ikọ̀ kíkọ̀ tí wọ́n ní ká mọ̀ lọ ẹ̀ ń bá ní a mọ̀ lọ làwa ò ní í dé bá ńlẹ̀ ẹ̀ ń bá pé kí oṣù ọmọ lè àìlé oṣù kan ò sí àfẹnjí ọ̀bá nílé bá láàyè lórí ọ̀rọ̀ tí mbẹ́ ńlẹ̀ yìí eré kọjá nǹkan àpá sọdún o mo ṣe akasa is it your news. nítawọn èèyàn wí lélẹ̀ mi ń bọ́ sọ. ọba wọn fọkàn sọ wẹ́ẹ̀dàn wọn ní Tinubu sọ̀rọ̀ ilẹ̀kùn ọ̀sọ̀rọ̀ ilẹ̀kùn wọn ní lọ́gán tí ó parí ọ̀rọ̀ ẹ̀ òun náà ni kábíyèsí aláàfin ti ọ̀yọ́ ikú bàbá yèyé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wúre fún wọn tí wọ́n sì fún ní ọ̀rọ̀ àmọ̀ràn wọ́n sọ̀rọ̀ hmm. wọ́n sọ pé yóò ṣeé ṣe o ìròyìn yẹn pọ̀ mọ̀yà kàdíẹ̀ torí yín ni o ẹ lọ gba balance ẹ̀ kẹ́ mọ́pẹ́ ẹ̀rọ wọ̀ mi o. lágbo òṣèlú tí gbogbo nǹkan ń ṣe kòkò kẹ̀kẹ́ báyìí látàrí ti ìbò ọdún 2023 àwọn èèyàn kan ti dìde báyìí o tí wọ́n lọ rèé ká ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà mọ́nú ilé rẹ̀ Jonathan wípé àkókò ti tó kó tún atẹ́rí sí i hmm. inú ìwé ìròyìn ti Daily Sun láti mú jáde láàárọ̀ yìí ńṣe ni àwọn èèyàn tó ti ń ṣe kùkù kẹ̀kẹ́ báyìí lọ́rọ̀ ibà ẹni tó ti fi àkókò kan jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ààrẹ àná Goodluck Ebele Jonathan wípé kó tún àtẹsẹ̀ bọ bàtà tó bọ́lẹ̀ fún ààrẹ Muhammadu Buhari lẹ́ẹ̀kan sí lọ́dún 2023 yìí wọ́n ní lópin ọ̀sẹ̀ èyí tá a lò tán ìṣe ni àwọn èèyàn pariwo tí wọ́n sì ń hógè lọ sí inú ilé ẹni tí ṣe Goodluck Jonathan láti sọ fún un wípé ní àkókò yìí o kìíní yìí èèwọ̀ ló tún tọ́ sí o àmọ́ báwo ni yóò ṣe júṣe fún un wọ́n ní kó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ kó sì ta bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC láti lọ rèé kéde pé èmi náà mo fẹ́ tẹ́rí sí i láti bọ́ sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí i wọ́n ní àwọn èèyàn yìí ni wọ́n kóra jọ lábẹ́ ẹgbẹ́ kan tí wọ́n pè ní Citizens Network for Peace and Development CNPD wọ́n ní ní òpin ọ̀sẹ̀ tá a lò tán wọ́n ti sọ ọ́ tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn ṣetán láti bá ọmọ Nàìjíríà bíi mílíọ̀nù lọ́nà mẹ́jọ sọ̀rọ̀ wípé ẹ̀ka lọ ẹ̀já lọ gbé Jonathan wọlé kó lọ sí Aso Rock lẹ́ẹ̀kan sí lọ́dún 2023 wọ́n ní ṣùgbọ́n èyí tí wọ́n ń sọ fún ààrẹ wa ẹni wípé omi là á kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn o pé ọ̀nà tó lè jẹ́ kínní kọ́ rọ̀ sọ̀mù fún un kó sì lọ lẹ́nu ní wọ́ọ́rọ́wọ́ bí ìgbà tí yàn bá fẹ́ wọ ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ tó fi jẹ̀kọ́ tútù ìní pé kí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹgbẹ́ òṣèlú alábùradà kó sì darapọ̀ mọ́ APC ẹgbẹ́ oníbàálẹ̀ wọ́n ní ní ọ̀bá nílẹ̀jọ́ nu mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wí nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní òpin ọ̀sẹ̀ tá a lò táwọn ẹni tó jẹ́ adarí ẹgbẹ́ tá a mọ̀ sí Citizen Network for Peace and Development tí ọ̀gbẹ́ni okorie raphael ìlú sọ pé jonathan yẹ kí òrí yẹ tó bá fi tẹ́rí sí i lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ nàìjíríà náà lọ́mọ yìí pé ọkùnrin ṣe dáadáa wọn nítorí náà làwọn fi ń ké sí i wípé lẹ́ẹ̀kan sí i kó fara rẹ̀ kalẹ̀ torí pé ọmọ nàìjíríà wọ́n ń wo lójú fẹ̀jò fẹ̀jò fẹ̀jò wípé bó bá fi sọ pé òun ó ṣe báyìí inú ọmọ nàìjíríà ó dùn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ nàìjíríà nísìnyí kọrin rèké goodluck jonathan lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ sì mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa wí pé ohun èèyàn lohun ọlọ́run ọba nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti pọ̀ òun pọ̀ wípé kọ́ǹso ohun gángan ò tiẹ̀ gbọ́dọ̀ kọ̀ tó bá jẹ́ pé ní tòótọ́ lọ fẹ́ràn orílẹ̀-èdè wa nàìjíríà òkórè ó níbi tí ọ̀rọ̀ dé dúró lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́kù òkè bí eku tí ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn fọ́ọ̀n bí ọmọ èèyàn tó ń kàkùn tá a wà ń wòra wa tì fura tì fura kò sẹ́ni ọgbẹ́ni kankan gbọ́ ẹ̀gbọ́n náà tá a la lè tì síwájú bí ó Jonathan nírú àkókò tá a wà yìí wọ́n ní tí ẹ bá wò ó pé Goodluck Jonathan àwọn àkọsílẹ̀ òkùnkùn dà èèyàn tó lọ́gbọ́n tó lóye ni tó sì jẹ́ wípé kọ́dálẹ́wà nígbà tó wà lórí àpèrè wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan léyìí tí ó jẹ́ àmúyẹ èyí tó ti ṣe nígbà náà kò tí ì tánlẹ̀ ẹ̀rí mọ jẹ́mi nsóni wọn ní yàtọ̀ sí àwọn èèyàn tó jẹ́ wípé àwọn tí wọ́n kò rọra lórí àga ìṣàkóso àwọn èèyàn tí wọ́n jẹ́ bàtà ọ̀jẹ́ ńlẹ́sẹ̀ jóni tí wọ́n jẹ́ ọ̀ràn bọ̀nbọ̀n àdèmọ́jẹnigbèrú wọn ní Jonathan kì í ṣerú àwọn èèyàn báwọn o wọ́n là wá nílò ẹni tí ọjà aṣáájú wa tí ìtàn rẹ̀ ọ̀dà àwọn èèyàn kan bẹ tí ó jẹ́ pé ìtàn bú ni wọ́n ti kọ sílẹ̀ fún wọn lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ pé bí wọ́n bá ti fà kalẹ̀ lọ́gán làwọn yóò ti máa béèrè oríṣiríṣi ìbéèrè léyìí tí àwọn yóò sì máa dáhùn lójú ẹsẹ̀ ní tí kò rújú wọn là tó wá nílò ẹni tí ó lóun ó kó wa ṣáájú báyìí tó ń gangan ò ṣeé tẹ̀lé àyàfi ipò nìkan ń wù wọ́n tí kàn ń dá wọn lọ́rùn àwọn tí wọ́n fẹ́ di ààrẹ lásán tí ò sí nǹkan míì tó ń wù wọ́n ipò ààrẹ ni wọ́n fẹ́ dà lórílẹ̀‐èdè nàìjíríà àìdá ààrẹ lásán ó ní nǹkan àkọọ́lẹ̀ àti àmúyẹ táàfò pé lágbájá yìí tá a bá tẹ̀lé agara ò ní í dá wa ìròyìn ń gùn èmi náà ń gbójú kó ń bẹ́ẹ̀ ni inú daily ni wọ́n kọ sí. kó tó di pé a lọ sí ojúde ọjà ìròyìn méjì kan ni wọ́n gbéra wọn rù lójú ìwé kẹ̀hìndínlọ́gbọ̀n page twenty six eh, punch òun náà mo ṣe sọ lórí ara wọn mm-hmm. kàn mọ́ wọ̀ra wọn lọ́rùn. Mm-hmm. ọ̀ka ìròyìn ọ̀ṣun APC lẹ́ẹ̀kan arẹ́gbẹ́sọlá adéòtí oyètọ́lá ǹjẹ́ ìwọ láǹfààní àti kà á débi pé igun arẹ́gbẹ́sọlá pàwọn ò ní fẹgbẹ́ lẹ̀ náà ọtí kàdé bẹ̀ ọ̀dà jẹ́ mú fẹ́rẹ́fẹ́. Mm àwọn igun tí wọ́n tò sẹ́yìn ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá mínísítà ètò abẹ́lé nílẹ̀ yìí pàápàá nú ètò òdìbò abẹ́nú primary wọn tí wọ́n ṣe láti fa ọmọ oyè kalẹ̀ tí ó dupò gómìnà nínú ètò òdìbò tí ó wáyé lọ́dún yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyìn ìbò gómìnà àwọn tó tò sẹ́yìn Rauf Arẹ́gbẹ́ṣọlá ti sọ pé bó tiẹ̀ jẹ́ pé nǹkan nǹkan rọ̀ lu àwọn ní àsìkò tí wọ́n dìbò ọjọ́ àbámẹ́ta òun wọ́n ní àmọ́ síbẹ̀ náà àwọn ò tí ì ṣetán kò nu ẹgbẹ́ APC lásìkò yìí o àwọn sì jókòó àwọn ń pàrọ̀ pọ̀dọ̀ finú àwọn lọ́wọ́lọ́wọ́ láti mọ ibi àwọn ò mórílé àti tí ọ̀jẹ̀ pinnu àwọn tó tún kàn àmọ́ lásìkò yìí àwọn sì ń study situation ni o ńgbà ẹni tó sọ̀rọ̀ ló kọ igun yìí Lani Baderinwa tó sọ̀rọ̀ Lani Baderinwa ni àwa náà ti mọ̀ wípé bí nǹkan ṣe bí nǹkan ṣe lọ lọ́jọ́ sátidé tó náà ni ó ṣe lọ a ti mọ̀ pé bí wọ́n ṣe ṣẹ́nu torí àwọn ìlànà ọgbọ́n ká fi ẹran sẹ́nu kọ́dà wá tì lọ́nà fún un a mọ̀ pé ní tí wọ́n fẹ́ lò láti fi fi ọwọ́ rọ wá wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ àmọ́ inú wọn ń dùn ẹ jẹ́ kí àwa ó dúró báyìí ná ká mọ̀ wò wọ́n níwò pé àmọ̀ yín o àmọ̀ yín o ń bọ̀ oníròyìn wa bí wọ́n pé kí ló kàn wọ́n sọ fún oníròyìn pé ń tọ́ kàn ẹ̀yin náà ó gbélé gbọ́ láìpẹ́ yìí àmọ́ pákóònù ẹgbẹ́ APC lọ́wọ́ yìí lọ́wọ́ yìí a ò tí ì kú o. ìròyìn mọ̀rẹ́kẹ́ nu. mọ̀rẹ́kẹ́ mò ń wò ó. Mhm. lábẹ́ ẹ̀ òun náà ni àwọn àgbààgbà àtàwọn ọba aláyé orí adé ọrùn lẹ̀kẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa ti ń sọ pé ọmọ tí wọ́n ń pè ní Yẹmí Ọ̀ṣínbàjò yìí àlàní ẹ̀ ó ṣènìyàn yóò sì dá o fún ipò ààrẹ ìròyìn látọ̀dọ̀ ìgbìmọ̀ lọ́ba lọ́ba ní ìpínlẹ̀ Bayelsa Bayelsa State Traditional Rulers Council wọ́n ní wọ́n ti fọwọ́ sí pé ah igbákejì ààrẹ Yẹmí Ọ̀sínbàjò òun náà ni ọ̀dà bẹ́ẹ̀ pé yóò fẹ́ dángájíá o láti jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà eyín o eyín o bọ́ bá gbà pé òun fẹ́ dupò ààrẹ good material bí wọ́n ṣe fèèbó fọ ní good material fún presidency ó ní yẹbi ọ̀ṣunbàjẹ́ ṣé english ni bẹ́ẹ̀ni ọjà tó dáa ọ̀dà fún kìnìún. ọ̀dà ẹyin obj sọ̀rọ̀ ẹ bọ́ra òwú ó sọ̀rọ̀ nínú ìwé ìròyìn wọ́n kàn fi hapara ni o níbi tí a máa fi ọ̀rọ̀ ọlọ́gbọ́n hàmbẹ̀ wípé bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ Òkìkíọlá ó sọ̀rọ̀ níjó ní wípé àwọn nǹkan torílẹ̀-èdè nàìjíríà tá a nílò lákòókò ẹni kànáńkórí èèyàn àwọn aṣàjẹmọ́sẹ̀ èèyàn. akékaka akékaka rẹ́bù ló pe o ṣùgbọ́n rẹ́bù ẹ mọ̀ tún dùn kúndùn wọ́n ní àwọn akékaka akékaka kọ́lọ́rọ̀ ọ̀gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ àníkínlọ lọ́rọ̀ fẹ́ ṣe fún un hmm. pé ní nàìjíríà nílò lákòókò báyìí ò tí wọ́n bá àwọn tó wà ní ipò àkóso sọ̀rọ̀ bí olúṣẹ̀gun ọbásanjọ́ bó ṣe wí tán nù ìwé wa ní true yes ó tọ́ ni pé ṣùgbọ́n àmọ́ pé gbogbo àná la ní àǹfààní láti fẹnu wa wí ní tọ́ bá wù wá fundamental human rights ń bẹ fún wa wọ́n ní àmọ́ bọ́ ọba sọ́tán ibi ọ̀rọ̀ rẹ tí ó gbé ọ dé làámọ̀. ó deep èyí tó ó deep yẹ. ajá balẹ̀ ajá balẹ̀. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, a bowl, ewa to mention Ibadan Fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106 080 3420 9106. Country Kitchen, so sweet. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrì ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tiná ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ kínní ló ń kéde àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yá kíákíá torí lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí mama atm pos àwọn bára máa ń mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ yà ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣètọ́rí pé mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè sí ìjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìrìn àjò yíyẹ mi ò fara Ọlọ́run bàbá lọ́la. yèrè àkókò rẹ̀ ti dé ọlọ́run ìpè tó ń pè wá síbẹ̀ orísun májẹ̀mú ibi agbára ojúbọ ìpè CAC World Evangelistic Outreach ló tó ṣe àgbékalẹ̀ láti pàṣẹ ìtọ́ni ẹ̀mí mímọ́ odò ọwá annual revival twenty twenty two pẹ̀lú àkòrí ó máa dára fún mi ọ̀sẹ̀ kan gbáko ló máa jẹ́ níbẹ̀ agbára ọlọ́run máa farahàn nígbẹ̀mí ọlọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ àrà mẹ́rìyé nineteen thirty níbi tá Joseph Ayọ̀ Babalọ́lá ọlọ́run atójúbọ amájẹ̀mú ẹ̀ níbi àbí wọn sí wòlíì Ezekiel Olúbóyọ̀ Ládèjì ajínrere àgbàjọ àpòsílẹ̀ ti Kristi jákèjádò àgbáyé ló máa ṣáájú iṣẹ́ ìránṣẹ́ àti àpapọ̀ àwọn ẹni àmì òróró olódùmarè monday twenty first oṣù kejì yìí ló máa bẹ̀rẹ̀ lówùrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro lójoojúmọ́ títí mọ́jú sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ní wednesday twenty third ọjọ́ kẹtàlélógún ìpàdé àdúrà pàtàkì fún àwọn ẹ̀sìn ọlọ́run ministers and workers conference ní ìbẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ orí òkè babalọlá odò ọwá kwara state ló ti máa wáyé pastor eo ọ̀dẹ́jọ́bí ni general superintendent pastor so ọládélélà rẹ̀ cac lágbàáyé jẹ́jọ́ lọ pàdé ńbẹ̀ ó máa dára fún wa torí láyé olúgbọ́n mo dán borùn méje a ò kọlára ń kọrin eré kí olúgbọ́n àtàrẹ̀sà láwùjọ wa wọ́n gbélé ayé ṣe rere ni ohun tá a bá ṣe lónìí ìtàn ni ó dà àbálàjọ tọ́nàrẹ́bù Abbas Adigun Agbowórin fi mú ọ̀rọ̀ àwọn tó rè sojú làbújá lọ́kùnkúndùn tó sì ń fi joojúmọ́ dẹ́rìn pẹ̀kẹ́ wọn pẹ̀lú ìrónilágbára àtìgbàdégbà ó dé bó ti dé o ọ̀nàrẹ́bù Abbas Adigun Agbowórin fẹ́ ṣètò ìdánilẹ́kọ̀ọ́ amílẹ̀ títì fún àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin ní ẹkùn ìdìbò Ìbàdàn North Federal Constituency kó ní kálukú ó lè ní iṣẹ́ kan gbòógì láti rọ́wọ́ mú lọ sẹ́nu ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ Monday sí Friday friday february twenty one títí di february twenty five ní tabantari hotel Elekuro Ibadan. láti aago mẹ́jọ òwúrọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ìrónilágbára tó hẹ̀rẹ̀ǹtẹ̀ yóò máa wáyé ní sátidé february twenty six ní pápá ìṣeré cac grammar school apẹ̀rin oníyèrè ìbàdàn láti aago mọ́kànlá òwúrọ̀ abbas adigun agbowórin òkú àṣepamọ́ èrè rẹ̀ ń bọ̀ heaven consult privacy tún gbédé oyin mọ́mọ́ àdó gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tó ń gbáradì fún ìdánwò utme àti post utme ẹ kú oríire heaven consult privacy gan lọ́lùrànlọ́wọ́ tẹ́ nílò láti ṣe àṣeyege wọlé ẹ̀kọ́ gíga lọ́nà àti rọrùn pẹ̀lú ìlànà àkànṣe ètò ẹ̀kọ́ fún ìgbáradì ìdánwò utme àti post utme ní heaven consult privacy láti pàṣẹ àwọn jìnnì olùkọ́ni pẹ̀lú ètò ẹ̀kọ́ kíkọ́ tó yè kooro àgbéyẹ̀wò ìdánwò àtẹ̀yìnwá tó fi mọ́ ìdánrawò ṣíṣe lóòrèkóòrè kọ́kọ́rọ́ àtiwọlé sílé ẹ̀kọ́ gíga lábẹ́ ìdánwò UTME àti post UTMA. ọwọ́ educonsult privacity ló wà òòyà wa gbà á lónìí láti wọlé sílé ẹ̀kọ́ gíga tó wù ọ́ láti darapọ̀ mọ́ wa ẹ sí educonsult privacity ní communication house fast fast junction old ife road Ìbàdàn tàbí lẹ́ka ilé ẹ̀kọ́ wa tó wà ní LOA court àṣì Bodija junction àṣì Bàṣọ̀run Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o oh eight one three five four three o oh three eight two educonsult ọ̀nà tààrà tó wọlé sílé ẹ̀kọ́ gíga yunifásitì lọ́nà Robots. hello Tekno olóhùn iyọ̀ mo ti rí gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ mèremère ló ń bẹ ní ìkáwọ́ rẹ̀ fún ti àyájọ́ olólùfẹ́ ọdún yìí àní mo tún gbọ́ pé Lateef Adédìméjì láìjọ máa wà láwọn ibùdó ìtajà Solar Telecoms fún onírúurú ìfàtójọjú lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó ń ti iléeṣẹ́ Tekno wá. bẹ́ẹ̀ni olólùfẹ́ mi. tuntun ti dé o. Solar Telecoms tó ń ta ojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ Tekno ni yóò máa fún yín ní àǹfààní ìdúnàdúrà tó dára jùlọ lórí àwọn ìbánisọ̀rọ̀ tá a gbé jáde láti iléeṣẹ́ Tekno lórí ìpolongo ìfà ti Show Me Love promo tó ń lọ ó yẹ kẹ́ ẹ ti máa gbọ́. nípa ìkéde ìfà yìí ó lè jẹ̀bú television set microwave oven ohun ìdáná onígáàsì washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn bí o bá ra èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ti tecno bẹ̀rẹ̀ láti àsìkò yìí títí di parí oṣù kejì tá a wà yìí latif adédìméjì fúnra rẹ̀ yóò máa wà níkàlẹ̀ ní solar telecom fún ìyíkoto oríire tó máa gbìnà yá láti kàn sí wọn ẹ pè sórí zero eight zero six seven three seven one six seven seven tàbí zero eight zero two five three three five one six eight àdéhùn àti àjọ àjọsọ wàṣà o. February edition weekend of wonders. Wow! Àjàgbá bábílọ́ọ̀nì wo pátápátá ọ̀sẹ̀ tó parí lóṣù kejì iṣẹ́ agbára àmì àti ìyanu tó máa ṣe exit from babylon jíjáde kúrò ní babiloni làkúrú tí olórí fún apọ́sítù david tó jí tó kéde lóṣù kejì yìí látọjọ́ wednesday twenty three the friday twenty five february ni olórí yóò fi máa mú àwọn ènìyàn rẹ̀ jáde kúrò nínú àhámọ́ àti àjàgà gbogbo tí wọn yóò sì máa di òmìnira kúrò lọ́wọ́ amúnisìn nípasẹ̀ ìfàmì òróyìn olólórí àwọn ìránṣẹ́ prọfẹsà samuel olúniyì àwọn olórin ẹ̀mí ìsìnkú Pray, ìyanu olúwa pray. church emmaus choir apostle david tuji tó kéde yóò máa gbàdúrà tí ọwọ́ olórun yóò sì máa mú àwọn èèyàn jáde kúrò lóko ìsìn bọ́ sínú ògo lọ́jọ́ wednesday àti thursday ìsọjí ìrọ̀lẹ́ ni ọjọ́ friday ìṣòru nìyẹn gbogbo ẹ̀ nínú ìjọ church hill city chapel international behind olak filling station opposite lee city university lagos ibadan expressway tó gate ibadan weekend of wonders ẹ̀rí ìtòsù kejì yìí ó máa ya gbogbo èèyàn lẹ́nu lẹ́nu lẹ́nu. love. nínú gbogbo ẹ̀yà ara ìdá pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich peer eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich peer eye foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀. A osa mi lodo pe gbogbo ọmọ ọlọ́run sí anes church agbójésù tilẹ̀ ìbàdàn àtàgbègbè rẹ̀ sí ìpàdé olóṣooṣù àpapọ̀ ṣọ̀kan sí anes agbójésù gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday tó bá gbẹ̀yìn oṣù ló máa ń wáyé every last tuesday of the month ní gbàgede jajure headquarter ọwọ́ adé christian mọ̀lẹ́tẹ̀lẹ̀ ìbàdàn láago mẹ́ta àrọ̀lẹ́ níbẹ̀ ni dára ẹni mọ̀ ìrẹ́pọ̀ pípé àti ìfikùnlukùn ti máa ń wáyé lórí ọ̀nà àbáyọ àti ìlọsíwájú sí gbogbo ọmọ agbọ́jésù lápapọ̀ ó ṣe pàtàkì fún gbogbo ojúlówó ọmọ agbọ́jésù láti wà níkàlẹ̀ níbi ìpàdé náà ìpàdé tóṣù yìí ti tún last Tuesday of this month ẹ mú ìbòmú yín dání bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti tún jọ jíròrò lórí bí ìlọsíwájú yóò ṣe bá wa fún àlàyé kíkún ẹ pè zero eight zero five two six zero eight six six nine tàbí zero eight zero three seven zero zero six five zero five ìgbìmọ̀ àpapọ̀ ọmọ agbọ́jésù nìbàdàn ló ń kéde. àgbààgbà mi mo ṣe bá tó gbọ́ arúgbó ọjọ́ ìbá. ọ̀pẹ̀ kan ṣẹlẹ̀ àti délùú know. yẹn tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì resort lọ́nà àkànná ló wà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbogbo gbowó ẹ̀ lọ tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of oh, six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti dé. tí pọ́ǹpì concept developer dat Podcast. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn ajínigbọ̀n ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí láṣìírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ w wẹ́rẹ́ àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mo kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ ló bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososani junction kíadó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. Ajabale, balẹ̀ ajá balẹ̀. tọ́ ajá balẹ̀ ìròyìn níkànnì eléyìí tó jẹ́ akọgun láàrin àwọn ìkànnì yòókù Fresh FM Ajabale balẹ̀ rẹ̀ ń tẹ̀ síwájú ẹ̀yin lẹ́sìn ní o ṣe rí lójú ìwé kẹrin ìwé ìròyìn Punch eléyìí tó jáde fún tòórọ̀ yìí òun náà lárí kà pé àwọn ajínigbé pamọ́ kan tí wọ́n lọ rèé gbé ẹnìkan ní ìpínlẹ̀ Ondo wọ́n ní ńṣe ni wọ́n sùn lọ fọnfọn ní ẹni ọ̀hún tó jẹ́ olúwo agbègbè bẹ́hùn olóyè òjò àjàgùnà wọ́n ní ṣe ni àwọn tó gbé sùn lọ fọnfọn oorun nígbà tọwọ́ ọmọdé ni <laughs> ẹ bá lẹ́mú ní ọ̀la lẹ́mú wọ́n ní ẹni ó sì lọ ńgbà àwọn ará bíi ajínigbé pamọ́ tí wọ́n sùn lọ tán yanyan ní olóyè yìí ni wọ́n bá tiẹ̀ lọ kúrò lákàtà wọn ìròyìn pé hmm, Yorùbá science àdópẹ́ hmm. àbọ̀bọ̀. bọ̀sẹ̀ ìròyìn rẹ ni mo fẹ́ bọ̀ ọkà yìí Báyọ̀ farabalẹ̀ àjọ tó ń rí sí gbígbé oògùn olóró tí wọ́n sì ń fi òfin dè é. èmi kọ́ mọ kọ́ kì ṣe ìròyìn mi ìròyìn inú ìwé ìròyìn ibi ọ̀bọ̀ bá báyìí ẹ bá yọ kọ́ ọ̀ka ìròyìn pọ̀nmọ́ mo fẹ́ kà ọ̀dà wọ́n ní a ti sọ báyìí o wípé èṣe ni òbítì bítì ẹrù pọ̀nmọ́ iná ni wọ́n ká mọ inú ọkọ̀ kan báyìí ní ibi tí wọ́n lòdù ẹ̀ sí tí wọ́n ń gbé lọ láti fẹ́ lọ́ọ̀rẹ́ ètà ọ̀ níbo ni wọ́n ti rí wọ́n ní a sọ wípé ní ìlú Èkó ni ọ̀ ní ọjọ́ ìsinmi ti ànábà yìí ní ikọ̀ àwọn àjọ NAFDAC ni wọ́n fi rí pọ̀nmọ́ yìí níbi tí wọ́n kó kà níbẹ̀ lè tí wọ́n sì ní lọ́kàn láti máa bẹ̀ sí ní tà á káàkiri lọ yí bá àwọn èèyàn tí wọ́n kó dùn láti máa fi pàmọ́ kun ẹran tí wọ́n bá ń jẹ nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n ní wọ́n ń sọ gbogbo àwọn èèyàn ní ìgboro ni wípé ó yẹ kí àwọn èèyàn ẹ mọ̀ kíyèsí nǹkan tẹ́ ẹ bá ń jẹ ọ pàápàá wọ́n ní awọ màálù wọ́n ní ẹran kíní bẹ́ẹ̀ adokini ń bẹ lára awọ tó jẹ́ pé àwọn èèyàn fi kúndùn màálù awọ màálù láti máa jẹ báwọn wọ́n ń ṣàlàyé wípé àwọn èèyàn tí wọ́n sì máa tà fún wọn ò ní fura ọ̀ nítorí àwọn èèyàn tí wọ́n ti nífẹ̀ẹ́ láti máa fi kún nǹkan tí wọ́n ń jẹ nígbà tí wọ́n máa tọpinpin rẹ̀ àwọn òṣìṣẹ́ àjọ NAFDAC òun náà ni olóbó ta pé kí wọ́n lọ sí ilé ìkẹ́rùsí kan níbi tí wọ́n kò kà ní bàbí ní agbègbè kan ní ìlú Èkó wọn ní ibẹ̀ ni wọ́n ti ṣe àlàyé wípé kí wọ́n lọ rèé yẹ̀wò dáadáa àti àwọn èèyàn tí wọ́n ń tà àti àwọn èèyàn tí wọ́n ń rà ní ibẹ̀ pé kí wọ́n lọ rèé gbé ẹsẹ̀ lé níbẹ̀ torí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àpò pọ̀nmọ́ gbígbẹ tó jẹ́ pé wọ́n ti fi nǹkan olóró sí tó jẹ́ pé kò dáa bí ọmọ nìyẹn bá lóore jẹ́ kọ́mọ lọ́ọ̀rẹ́ máa ṣe iṣẹ́kíṣẹ́ nínú àgọ́ ara hmm. torí náà ẹ sọ pọ̀nmọ́ ìní ọmọ jẹ pọ̀nmọ́ o. èmi ò tí mo ti jẹ pọ̀nmọ́ kẹ́yìn báyìí ìjẹta ni kí wàá ni. mo lè búra pé àyàfi tí bẹ́ẹ̀ nú ọbẹ̀ ìyàtọ̀ rà mí lónìí àyàfi kí bú padà jẹ tẹrẹ tí mo sọ fún ọ pé ó já alágídí pọ̀ mọ́ tọkọ tí ó rẹ ẹ lẹ a kò ní sí jẹ. ẹ má rò pé báyọ̀ yìí nìkan lè ń jẹ́. Ah! oh my gosh wọn industrial chemical ni wọ́n ní wọ́n fi ń preserve àwọn nǹkan hmm. ọlọ́pàá sì jẹ́ àṣì jẹ́ iṣẹ́ hmm. iṣẹ́ tí chemical sì máa ń ṣe lára ẹ̀dá. kó lọ wọn sàléyàn wọn ní tí n tá a mọ̀ jẹ tí ọba ti sí ìta ìjẹ kó mọ̀ ṣàfihàn ìdébi pé màmá èsì tọ́pọ̀lọpọ̀ òsì fẹ́ràn láti máa jẹ èèyàn gbọ́dọ̀ sọ sọ ah. jẹ ni all right asu ti ní ìjọba nàìjíríà ò ṣeé gbẹ̀rí jẹ́ bí wọ́n bá kíyín kálẹ̀ lọ rèé wò ta ó ṣeé ṣe kó jẹ́ pé ojúmọ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì tí ń fa lọ́bọ̀lọ́bọ̀ láàrin igun ìjọba àpapọ̀ àtẹgbẹ́ olùkọ́ àgbà láwọn fásitì ilẹ̀ yìí asu asu ti ní ìjọba mọ́ parọ́ lẹ́rí wọn ò ṣeé gbàjẹ́ kódà àwọn ìmọ̀ràn kà àti àbá burúkú tí wọ́n ń gbà látọ̀dọ̀ àwọn lájọlájọ àgbáyé bíi báńkì àgbáyé World Bank bí àjọ ayánilówó lágbàáyé uh, IMF International Monetary Fund ìmọ̀ràn bua àti ìmọ̀ràn kà tí wọ́n máa gbà lọ́dọ̀ àwọn àjọ tá a dá kọ́ ni wọ́n máa lò lé ọmọ Nàìjíríà lórí sọ sì jẹ́ pé ìjọba Nàìjíríà gbàgbé pé ìdálù ní ìṣèlú bí wọ́n ṣe é ṣe níbìkan kọ̀ wọ́bù míì ìròyìn jù bá ń lọ o èmi yà á ka díẹ̀ mọ̀sẹ̀nu ń dédé síbí ni o ṣé ẹ wá tún rí ìròyìn kan náà wà ní àhín ojú ìwé ìkẹjọ punch ni wọ́n kọ sí ìpàdé àjọ ńlá gbogbogbò convention APC tí gbogbo wọn ń fọkàn sí si. wọ́n ní ọ̀dà bẹ́ẹ̀ pé ìjà òṣèlú láàrin àwọn igun nígun síra wọn nu APC ó ti gbilẹ̀ báyìí bí ọ̀wàrà òjò bó tiẹ̀ jẹ́ pé Buhari ààrẹ Nàìjíríà tó gúnná gbòǹgbò APC aṣáájú APC àtàwọn gómìnà wọn ó ṣèpàdé lọ́la ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ láti fẹnu ọ̀rọ̀ jóná lórí kíni ó ṣẹlẹ̀ gan-an nípa ìpàdé àjọ ńlá gbogbogbò APC convention eléyìí tí wọ́n jọ ń wò lọ́nà hmm. ìròyìn yẹn ọ̀pọ̀ lọ́kọ̀gbálẹ̀ lọ́wọ́ lójú ìwé ìkẹjọ punch tó jáde fún tòní. ọyẹ ẹgbọ́ eléyìí fún gbogbo àwọn tó jẹ́ olóṣèlú lórílẹ̀ wa nàìjíríà ẹnìkan ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run ọba fún àwọn olóṣèlú pé kí wọ́n ṣọ́ra ó ṣeéṣe káràlú ọbẹ̀ sí jù wọ́n lóko látàrí ètò ìdìbò ọdún 2023 èyí tí ń bọ̀ lọ́nà yìí ẹni tí ṣe bíṣọ̀bù ẹkùn ìdìbò bíṣọ̀bù Di ìjọ Church of Nigeria ìbò ló pọ̀ ní ìwé ìròyìn <laughs> èyí ó ti mú mọ́ra wọn afẹ́kalẹ̀ ìbò ni àrítọ̀wé ìbò ni condition yìí wà. bíṣọ̀bù ti ẹkùn Church of Nigeria Anglican Communion Rev. Olúṣẹ́gun Pérèọlá ní àná òde ló sọ̀rọ̀ wípé ọmọ Nàìjíríà ti sọ ìrètí nù nínú àwọn olóṣèlú wa lórílẹ̀‐èdè nàìjíríà báyìí ó ní gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ láwùjọ wa ó ṣeé ṣe o kọ́mọ nàìjíríà bẹ́ẹ̀ sì jù wọ́n lóko látàrí ọdún ti twenty twenty three táwọn olùkọ́ tá a tún fẹ́ dìbò gbogbogbò pírísọ̀lá ní sọ̀rọ̀ yìí lákòókò tí wọ́n ṣe ètò ìsìnkú fún alàgbà augustus akéròyè ní ebirisa anglican cathedral tó à ní ìlú tuntun ní ìjọba àbílẹ̀ òkìtìpupa ní ìpínlẹ̀ ondo lọ́hùn-ún ó ń ṣe àlàyé wípé ebe rí nǹkan báyìí bí wọ́n ní tí obìnrin yọ pàpà bí ni ni o àti pé ẹ̀kú ìdèlé ni ó kẹ́yìn ẹ̀kú èwò fún oníkálukú lókè ìpẹ́ ìbàjẹ́ pé àwọn olóṣèlú mọ̀ bẹ́ẹ̀ ni wọn àbá máa gbélé ayé ṣe dáadáa bíṣọ́ọ̀bù yìí ló sọ pé àwọn tí wọ́n ti ń darí àkóso orílẹ̀-èdè nàìjíríà ní ipò òṣèlú ó ní wọ́n kùnà gbáà nídìí ètò ààbò wọ́n ní ìgbógun ti ìwà àbàjẹ́ ìpèsè àwọn nǹkan amáyédẹrùn ọrọ̀ ajé àti gbogbo nǹkan tí aráàlú mọ rí fi ṣe ara rìn dé wọn ni wọn ò rí nǹkan kan ṣe o látìgbà táràlú tó ti dìbò fún wọn ó di ẹrù wàhálà yìí lé ọrùn àwọn èèyàn tí wọ́n ń ṣe àkóso lé alọ́rí pàápàá ó ní ìdákúrekúe náà bá tó ń ṣàlàyé pé ládùúgbò ibi táwọn wà ó jọ ọdún mẹ́wàá lọ táwọn ti gbóòórùn kí iná tàn ní ibẹ̀ gẹ́gẹ́ bí bíṣọ̀bù bí wọ́n ti ń sọ̀rọ̀ ó ní àwọn èèyàn tó wà láwọn ìjọba àpilẹ̀ bíi ìlàjẹ òkìtìpupa ìrèlè ẹsẹ̀ odò wọ́n ní wọn ò tiẹ̀ nírètí kankan bíi ti wùkọ́ mọ̀ nínú ìjọba òṣèlú àwa ara wa àti ìlànà pé ẹ lọ sojú wa lọ́dọ̀ ìjọba wọn ní àlọ́ wọn la rí àwọn èyí sábà arábọ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú wọn ní ṣèbá àkókò ló tún ti tó yìí tí wọ́n tún máa kanlẹ̀ ku káàkiri tàgbádá tàgbádá wọn wọn ní bẹ́ẹ̀ bá tún yọ bí wọ́n bá kò yín lóko wọ́n sọ pé mo wí bẹ́ẹ̀ fún yín bíṣọ́ọ̀bù kan ló sọ bẹ́ẹ̀ fáwọn olóṣèlú. oh my god ah, ah, oh my god àwọn ará àbí tún ti dé ẹ jẹ́ kí jàgídíjàgan ṣáàlì tajà ó jèrè bàbá tó padà dé ètò ṣẹ́kù ìròyìn ẹ̀yin ọmọ gbọ́ ajá àbálẹ̀ ẹ̀yin ni à ń padà bọ̀. ajá àbálẹ̀ ajá àbálẹ̀ ní jẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù rẹ nù. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara mama atm pos àwọn ń bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣoúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ tilé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa àṣeyẹ ìkẹyìn fún ọba ṣálíù àkànmọ́ adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní tí wọ́n ṣì dẹ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba ṣálíù àkànmọ́ adétúnjì ajé ògúngúnnísọ̀ ló ń kéde apostolic church òkè ìdáǹdè ring road zonal headquarters ajé ìgbé ìbàdàn wọ́n ń pe gbogbo èèyàn síbi àkànṣe àdúrà tuesday mẹ́ta oníṣègùn ńlá prophetic prayers pẹ̀lú àkòrí ọlọ́run àwọn bàbá wa god of our father bójú bárọ̀ lèèyàn gbẹmí o onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò máa tọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ ọjọ́ kẹjọ ọjọ́ kẹẹ̀ẹ́dógún àtọjọ́ kejìlélógún oṣù kejì ọdún twenty twenty two tá a wà yìí ni ó fi wáyé bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ àwọn olórin ẹ̀mí ni lady evangelist tómilọ́lá ẹ̀ṣadà lady evangelist fọlọ́runṣọ́ adéọlá evangelist gbẹ̀ngà bújáde àti evangelist sunday olùkìtìbí jasper àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè prophet joseph akínlolú akínadé láti cac eagles wing prophet yomi ọlátúndé cac orí òkè ìkòyí pastor ṣògo arúlógún jp ọmọ wòlíì zonal superintendent òǹlẹ̀ni tọ́lọ́run fìràn yìí rán fún àlàyé zero eight zero three six five seven one six one seven jésù lolúwa olúwa. bàbá tẹ̀lẹ́ ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba f fọ́ọ̀mù Cambridge IJMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride. Pàtàkì lọ́jọ́ ìbílẹ̀ ọjọ́ pa pàtàkì mà ní. ojú àbí ni wàsákọ́ ẹni ìtàn olùṣègùn bámidélé eob ló fẹ́ ṣọjọ́ bí. a ó bá ṣe ní talárinrin ni ká gbàlù ká gbàgbó bá ṣàjọyọ̀ ká bá a gbégbá ọpẹ́ eob all white birthday bash. gbogbo àwọn olólùfẹ́ eob jákèjádò orílẹ̀-èdè àgbáyé la máa péjú papọ̀ sínú gbọ̀ngàn jọgọ́ center nígbà tá a bá ń ṣayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú filọ́lẹ̀ motivational album ayẹyẹ ọpẹ́ ni tí ó mìlú Ìbàdàn títì ọ̀pọ̀ olórin òṣèré pèdèpèdè adẹ́rìn pẹ̀kẹ́ ni lájọ mìlí kìkì papọ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ ní Monday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì February twenty eight tó jẹ́ àyájọ́ ọjọ́ bí ob gangan aago mẹ́ta ọ̀sán ni rẹ́kápẹ́ẹ̀tì ó bẹ̀rẹ̀ táàdì yóò sì gbòòrè gẹ̀dígẹ̀ láago mẹ́rin ọ̀sán ọ̀mọ̀wé ọláyínká jewel ayéfẹ́lẹ́ ọjà lólùgbàlejò àgbà láti gba tẹ́bù sílẹ̀ nínú gbọ̀ngàn jọ́gọ̀ lọ́jọ́ náà pé zero eight zero five six six eight three one seven eight ẹni ètò olùṣègùn bámidélé all white birthday bash eob multi concept nigeria limited ló pàkéjì díẹ̀. tuntun ti dé o. àdìo gbogbo wa láti mú lẹ́gbẹ́ o kàn kárí bọ́nú ni kí ló ń sọ. wò ó mọ̀ tí èèyàn bá láya rere tó múnú èèyàn dùn ó yẹ kéèyàn rò ń pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o ọmọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá kí kúkúrú àti promo lọ́wọ́lọ́wọ́ lásìkò àyájọ́ olólùfẹ́ yìí. revolution revolution plus property tó ń talẹ̀ love harvest promo náà pélé yìí sẹ́yìn náà bá ti rọ̀ kálára alẹ̀ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yàn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùn ràbàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ fúlẹ̀tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí dogúnjọ́ oṣù kẹta ọdún twenty twenty two yìí fún àlàyé zero eight zero five three four two four four eight five zero eight zero five three four two four four eight six àti zero eight zero five three four two four four eight nine. Praise Dynamo. Jesus is worthy to be praised forever. Ẹ wá kájùmọ̀ kọrin ìyìn kọrin ayọ̀ kọrin ògo sí ọlọ́run wa níbi àkànṣe ìsìn orin ìyìn oníwákàtí méje tí ìjọ the lost city gospel grace ministry àpáta nílùú ìbàdàn ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún twenty twenty two twenty two two twenty two ẹ̀ẹ̀kan ṣo nínú ẹgbẹ̀rún ọdún lálẹ́ rí irú ọjọ́ báyìí àwọn olórin ẹ̀mí ọlọ́kan òjọ̀kan bíi lady evangelist ọdúnmọ́ráyọ̀ ilésànmí lady evangelist kẹ́hìndé akínwálé àti ẹgbẹ́ akọrin ìjọ the lost city yóò wà níkà kalẹ̀ ẹ má gbàgbé o ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ní àkànṣe orin ìyìn praise dynamo nínú ìjọ the lost city gospel grace ministry tó wà ní ma ali layout off akérèfọ́n street meridian bus stop ní kọjá nnpc àpáta nílùú ìbàdàn láàrin aago méjìlá ọ̀sán sí méje àṣálẹ́ twelve to seven pm pastor enoch fọlọ́runṣọ ní àlùfáà olùgbàlejò ẹ wá kájú mọ̀ yín olúwa lógo praise. ajá balẹ̀ ajá balẹ̀. àjàbalẹ̀ ìròyìn wọn ní ẹ̀sìn kì í kọ eré lé ọlọ́run fẹ́ ká ìròyìn rẹ kan bẹ̀ lẹ́ẹ̀kan. ìròyìn wa. ó yá ká. twenty twenty three náà ni o mhm. bí a ṣe ń wo twenty twenty three lọ́ọ̀kan tá a tún dìbò lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀gá ológun orí ilẹ̀ ńgbà kan tí wọ́n ti sọ di aṣojú nàìjíríà sí Benin Republic mhm. Bùrà Taye ti ní à ń ti gbọ́ pé èmi ò sọ pé mo fẹ́ dupò ààrẹ o gbogbo ẹni bá ń gbé gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ èkì àgúnláyín o àgùntẹ̀tẹ̀ yín ẹni tí í ṣe ambassadọ̀ nàìjíríà sí orílẹ̀-èdè olómìnira ti benin republic of benin ọ̀gágun tó ti jagun gbébọn ti àmọ́ tọ́jà ambassadọ̀ báyìí ti sọ pé à ẹjọ́ gbogbo àwọn gbọ́ yìí sọ yìí ọ̀rọ̀ tí ń kùn lórí ọ̀rọ̀ òun pé òun fẹ́ dupò ààrẹ lọ́dún tí ń bọ̀ Ah, òun ọ̀mọ́ ń pẹ́ o wọ́n ní kódà ó tún jẹ́ jẹ́ ìfọkànsìn rẹ̀ sí ààrẹ tí ń bẹ lórí àpèrè lásìkò yìí Muhammadu Buhari pé lójò lẹ́ẹ̀rùn tí Buhari lòun ọmọ ṣe o òun ò sọ pé òun fẹ́ du ipò ààrẹ ẹlẹ́sìn mìíràn kankan níbì hmm. kankan o. ọ̀dà alágbó tí òṣèlú bákan náà ẹni tí ṣe archbishop ti ẹkùn ah, catholic archdiocese ní Àbújá lọ́hùn-ún Most Reverend Ignatius Kegama ó ti sọ̀rọ̀ báyìí pẹ̀lú ìmúwásí ìrántí fún gbogbo aráàlú ni pàápàá àwọn olóṣèlú wípé ipò òṣèlú kì í ṣe ipò láti wá jẹ àjẹrà kábà ayé àfi ẹni tó bá nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn nìkan bàbá tẹnumọ́ wípé ipò òṣèlú ó ní ó wà láti sin ìlú ni kì í ṣe ọ̀nà láti kó owó ìlú jẹ wọ́n ní bí ó jẹ́ pé ká ní ìfẹ́ àwọn èèyàn tó gbé adé orí àga ìṣàkóso nínú ìwàásù tó ń bọ́lẹ̀ látẹnu bàbá nínú ìjọ St Anthony Catholic Church ní Zuma Abuja ó sọ fún gbogbo aráàlú ni pé àkókò rèé bí ìgbà tí mùsùlùmí bá gbójú òkè tí wọ́n ń wo pé àbóṣù ò lé àbóṣù ò ní lé ó ní oṣù àwọn èèyàn dáadáa ó ti lé oṣù àwọn èèyàn bú ó tún ti lé ẹ̀ lajú dáadáa kẹ́ ẹ mọ́ síyàn lákòókò yìí torí pé àwọn èèyàn tẹ́ ẹ bá mọ ìtàn wọn tẹ́ ẹ sì mọ̀ pé wọ́n mú gbé ayé yín dẹrùn tí wọn ò tún ní wá já yín jù sí inú ọkọ̀ ọlọ́pọ́n ní kẹ́yàn sínú agbo ti òṣèlú lọ́tẹ̀ tá a tún wà yìí. tọ́ lórí ọ̀rọ̀ Abba Kyari wọ́n ní àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọpinpin gbogbo àwọn tó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kan Super Cup wa ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard fún tòní ni wọ́n kọ sí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ìwádìí tó lágbára àti ìlànà àti ṣàfọ̀mọ́ ikọ̀ òun káàyè fi dènà ìwà ọ̀daràn tá a mọ̀ sí intelligence response team IRT ti DCP Abba Kyari ńléwájú rẹ̀ kí wọ́n tó júwèé ilé fún wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ṣàfọ̀mọ́ ikọ̀ yìí o kí wọ́n mọ̀ kó ìsọnù bá iṣẹ́ ọlọ́pàá àti ààbò orílẹ̀-èdè nàìjíríà ṣe rántí ṣe ẹ̀gbàgbé ṣe ẹ̀gbàgbé ṣe rántí lọ́sẹ̀ tó lọ òun náà láwuyewuye ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ayé DCP Abba Kyari tí wọ́n fẹ̀sùn kàn pé egbògi olóró kìlógíráàmù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n cocaine ni wọ́n ní ọ́ sá mọ́ra wọn lọ́wọ́ tó sọ dọ̀rọ̀ ajé láti fi wá nǹkan buta kó tó di pé òkété bòrù ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ sọ́jọ́ tó nǹkan ó ní ẹja mẹ́nu dúró lórí ẹ̀. kó tó di pé a wà á dìde lórí ètò àjà balẹ̀ fún ti òní àìsàn covid-19 tí ọ̀dẹ́nì kankan mọ́ tó ti jẹ́wọ́ ara rẹ̀ fún mọ̀mọ́ ti ṣe ọba bìnrin tìlú ọba lọ́hùn Queen Elizabeth II nítorí pé wọ́n ló tutù díẹ̀díẹ̀ lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ sí mú mọ̀mọ́ ìyá Charlie wọn nígbà tí wọ́n ṣe àyẹ̀wò fún mọ̀mọ́ ní rí i pé ah kò fi mọ̀mọ́ ní kinní búkú yìí ní ọba ní mọ̀mọ́ iṣẹ́ tó bá ṣe é ṣe ni ẹ mọ̀ ṣe o láàrin ọ̀sẹ̀ tí a wà yìí hmm. títí ara ó fi dá múṣemúṣe ọjọ́ bó ṣe ọ láti inú bẹ́ẹ̀. twenty twenty three ó ń kànlẹ̀kùn ọgbọ̀n <laughs> mo fi owó àti ọmọdé mo fi dọ́là di ọ lẹ́nu mo ah, bá ṣe tá àti tú kó o tú o kàròyìn <laughs> bóyá kó o tú kó o mọ kàròyìn ẹ. n ní tú. ok twenty twenty three ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n ayim pius ayim tó ti fìgbà kan jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí ti sọ pé tọ̀ òun ti bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn sọ̀rọ̀ nílànà foríkorí láti mọ bí òun ó ṣe di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà èròǹgbà mi láti di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó ti ń ṣarajọ ọ̀rọ̀ mi ti ń mú yes ìròyìn yẹn ó jù bẹ́ẹ̀ lọ mọ́yà àkàdíẹ̀ ńgbà ọjọ́ ti lọ. ọ̀dà ọjọ́ ti lọ náà ni ẹ̀tún gbọ́ ilé ní mọ́ńbé ẹni tí í ṣe aṣojú orílẹ̀-èdè Kenya ní ilẹ̀ wa Nàìjíríà ó rélulẹ̀ lóòrò gbì ó sì dágbére fáyé o hmm. wọ́n ní bó ṣe ṣubú nínú ilé rẹ̀ ní ọjọ́ sátidé tí ó kọjá lọ inú ilé tó ilé aṣojú ti ilẹ̀ Kenya tó wà ní Àbújá gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè bí wọ́n ṣe gbé ìròyìn náà jáde wọ́n ní lọ́gán tó lulẹ̀ gbé báyìí ni wọ́n gbé lọ sí ilé tó wà ní Àbújá wọ́n àwọn dókítà tó sọ pé e, ẹni àwí ti lọ o ìgbà ọlọ́run á ṣe ìyàwó ẹ̀ gangan ọmọbẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí tó fi wáyé kọ́nà ẹni rẹ̀ lọ. àbọ̀bọ̀ hmm ngbà tá a bẹ̀rẹ̀ a fi àwòrán ìròyìn kan tí mo ná ọ bébà rẹ̀ sí ọ pé kó o fi hmm. ojú wò ó. ibi àwọn èèyàn ti ń gbé pósí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. àmọ́ bá a bá ń jà ká kú kọ bá a bá jọ ń fa nǹkan kan bíi kí a wá dẹni àgbégbìn kọ hmm. ni ọ̀wá ní dáa pé kí n wá kà tààrà ẹ ń bá fẹ́ mọ bó ṣe wà sí the punch ẹ lọ sí ìta gbangba ìwé ìròyìn the punch fún tòórọ́ òní wọ́n kan pósí fún alààyè wọ́n kọ́ ọkọ̀ alààyè sí àwọn bàbá bàbá àgbààgbà wà ń kírun sí pósí alààyè ńlá wọ́n wá tún rán aṣọ ẹgbẹ́jọdá vẹ́ẹ̀sì wọ́n wá tún ya àwòrán olóṣèlú kan sí wọ́n wá kọ́ ọkọ̀ rẹ̀ sí wọ́n wá kọ́ sunre o láì tí ì kú etí wa ní láti lo ìgbóhùnsáfẹ́fẹ́ fi túlù ṣe ẹnu wa kọ́lẹ̀ ti gbọ́ pé ibi òṣèlú mórílé ibi ó mórílé sáré dojú ọjà. orin dáfídì orí ìkíní ìbùkún ni fún ọkùnrin náà tí kò